فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أخي أبو أيام يا وتنبو أنا ولدني فلقلهم السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé wa tí a ń bá lọ lórí àfihàn àti àdìbákà bèbí kọ̀ọ̀ ní báwo ní ìdàbí yìí ìdájọ́ ká máa ṣe ayẹyẹ látara pé àárá ti ọjọ́ sábẹ́ àtẹ̀lé ìgbàlá wa lọ́sọ̀dá. inú tíra yìí ó tá a gbọ́dọ̀ ṣe nínú ẹ̀sìn yìí. wà á máa dúdùn ìdí abáṣe tí wọ́n da padà fún wa nínú ẹ̀sìn tí wọ́n ní gbà lọ́wọ́ wa ní ìjà tó dùn ní lábẹ́ àlàyé ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé. sẹ́kùn ní àwọ̀là alákọ̀ọ́kọ́ anáwó la fẹ́ kún mi súnà tí wọ́n tó sallallahu alaihi wasallam kákọ́jọ́ bí ànábì yìí kò sí nínú lànà ànábì sallallahu alaihi wasallam kò sí nínú súnà Ànábì sallallahu alaihi wasallam wàlá min sunnati khulafaihi kọ́dà kò sí nínú súnà àwọn kùlàfà wà Ànábì àwọn tí wọ́n rọ́lé fún Ànábì sallallahu alaihi wasallam àwọn tàbí Ànábì kò sí nínú làánà wa wà mà káàdà kàdá àdìgá gbogbo tó bá ti rí báwọn sáàrí pé kò sínú lànà ànábì sáàrí pé kò sínú lànà àwọn sáàrí ànábì fàhùwà bí làlẹ́ dídá ìlú màmú irú àwọn kaba yìí àdádálẹ̀ là ń pè é àdádálẹ̀ wọn kọ̀ fún wa pé àgbọ̀dọ̀ lè díẹ̀ nínú ẹ̀yìn yìí ẹ̀kọ́ wọlé ní sallallahu alaihi wa sallam torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam tó sọ pé alaykum bi sunnati anábì ní súnà ìdá anábì jọwọ́ yín o ìlànà ìdá anábì jọwọ́ yín o wa sunnati al-khulafa'ir rashidin bá mú dáadáa o súnlẹ̀ ní ànábì àti súnlẹ̀ àwọn àrólé mi ànábì ní ẹgbà mú dáadáa o wà á tu alẹ́ ìhà nínú wa ṣe ànábì sallallahu alaihi wasallam ànábì wa ní eyín ọ̀gàn yín ànáwáàjì eyín ọ̀gàn táàmà bí táàmà bí di nǹkan mú táàmà bí di nǹkan yóò bọ́lẹ̀ ànábì ní eyín mu náà ní ẹbí dì í mú eyín kọ̀rọ̀ kẹ́ẹ̀ fi gbá mú dáadáa kẹ́ẹ̀ mọ́jú tó bá ti jẹ́ súnlẹ̀ ànábì sallallahu alaihi wasallam àbí tẹ́ ẹ bá lọ́dọ̀ àwọn tàbí ànábì ànábì tẹ́ ẹ má jùlẹ̀ o ànábì wa ni wa ìyá wọn wọn dàda ti kúkú ànábì wa dọwọ́ yìí o ẹ sọ́ra ẹ jìnnà sí gbogbo àwọn nǹkan tuntun tuntun sábàtẹ̀sẹ̀ ń wá nú ẹ̀sìn ní òsín bẹ̀tẹ̀lẹ̀ ànábì nípa yìí ná kó la wọn dàda ti gbé yà nítorí pé gbogbo àwọn nǹkan tuntun tẹ́ ẹ bá tí wọ́n bá tẹ̀sẹ̀ ń wá tí ò ti sí nípìlẹ̀ tí ò nú ẹ̀sìn tẹ́lẹ̀ ànábì ní bídà àdádálẹ̀ bíi wàkúlẹ̀ bíi àti dọ̀là àdá anabi wa ni gbogbo àdálà rẹ̀ jẹ́ yìí dọ̀là àdá àdúrí gbogbo jíjà àdálà rẹ̀ yẹn yá sí àdálà rẹ̀ yẹn kan ká eléyìí àbíjà àdá tó tọ́ àmọ́ bíjà tún àgbàdá ìtàkà gbọ́ anabi ni kúlù bíjà ti ń dọ̀là àdá wọ́n sọ pé lẹ́yìn àkúlù bíjà ti ń dọ̀là àdá bá ti fi hàn máa hìyà àtàkà anabi gbogbo bíyà ànú mi ìwọ wa ní ara gbogbo ìfà nù ńbẹ nu bíyà tó jẹ kéde tó jẹ tó dáa ọ̀rọ̀ ta sáwá gbà kó mi ìdíyé ṣé kó wa tó bá pé wà lè fà ṣe báwo lè ní mọ́tòdà fún àdáta wò sí àgbẹ̀fà ọ̀tẹ̀lẹ̀ yìí o bàtà lè fowó ní ìfọ̀tọ̀lá lè sá yìí ní mùsùlùmí àbá ọjọ́ àbí ànábì tẹ̀ rí mọ́lìdì nàbì tẹ̀ rí wọ́n ní bídà àtúntì àdádálẹ̀ ní nínú ẹ̀sìn àdádálẹ̀ ní mọ́lídà nàbí sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn àdàbà òṣì àdúró àlùfáà òṣèlú yòó àwọn tí wọ́n dá ọgọ́rùn ọdún mẹ́ta kánábì tó lọ́lá jù ànábì ní ẹ̀ka ìròyìn òwú ni kọ́ọ̀rù ní fún malẹ̀bí gbàgbọ́ pé àtẹ́bí ti ṣiṣẹ́ pé òun náà ni wọ́n fi dá mọ́lẹ́bí lẹ̀ tẹ́ ẹ bá ti wá ń tẹ́lẹ̀ ìṣiṣẹ́ náà ti kàkẹ́ sí ajẹ́ pé ẹ̀sìn táwọn ẹ̀sìn wà wà lẹ́wọ̀n sálà sí èyí tí àwọn akáàdì sí èyí tí umaru sí èyí tí osman sí èyí tí ali sí tí gbogbo àwọn sábẹ́ sí ìyẹn kò sí mọ́lẹ́bí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ wá mọ ẹ̀ sí mọ́lẹ́bí wà bẹ́ẹ̀ tó pé àbáwálé wọn bá a ṣe à ń yàtàkọ́rọ̀ òbí ní ọlá ìta àlá ẹni tó bá wá ṣe nǹkan kan yàtàkọ́rọ̀ òbí ní ọlá ìta àlá ó jẹ́ pé ní tó ṣe èyí ó fi súnmọ́ àwọn ọ̀sán lọ́wọ́ tààrà ni ó ní tó ń ṣe àbí àwọn tó ń ṣe kó ní ìdílé ti lára àwọn fi ṣe àbákan ṣe ni ẹ̀hẹ́ wọn làwọn fi súnmọ́ àwọn ọ̀sán lọ́wọ́ tààrà náà ni àbáwọn ẹni tó bá wá ṣe nǹkan kan tó lóun fi súnmọ́ àwọn ọ̀sán lọ́wọ́ tààrà láwùjọ fún àlùmí rọ̀ àwa wájú nǹkan yìí arúgbó ànábì sallallahu alaihi wasallam ànábì òfin wàlàmù yẹ kàn mọ̀rọ̀ bíyì ànábì òfin aláṣẹ pé ẹ máa fi nǹkan báyìí wàlàmù yẹ fàálù kúlẹ̀fà òhun mi bá a dùn àrí káwọn àwọn tó jẹ́ àròlé ànábì sallallahu alaihi wasallam àmẹ́rẹ̀ẹ́rẹ́ wọn àti gbogbo àwọn sábẹ́ wọn àrí kẹ́nìkan káwọ́ àbá nínú tó o déwò lóòjọ́ tó o déwò tá a bá lọ wò dáadáa o ti kó o ti túmọ̀ pé o kẹ́mítà nàbí sọ̀rọ̀ wá wà lẹ́wọ̀n sọ̀lá o ti túmọ̀ pé o sọ̀ sẹ́tà nàbí sọ̀rọ̀ wá wà lẹ́wọ̀n sọ̀lá ipe kí ni bí anáwó láwùjọ báyìí ní náà ti dín náà kí ànábì ó sàlàyé ẹ̀sìn báwọn yẹn dáadáa ìtumọ̀ rẹ̀ nù tó bá jẹ́ pé ànábì bá sàlàyé ẹ̀sìn báwọn yẹn dáadáa ni tòkù sẹ́ni tí ó mọ̀ sí mọ̀ níbi tí ẹ̀ bá láti ọkọ̀ ẹ̀ bá ànábì kò sí ẹ táà ìjọ kan ti mọ̀ níbi lónìí nítorí pé tó ẹgbẹ́ yẹn gbà bẹ́ẹ̀ táàmù àti ìgbé ìwọ̀nba táàmù ìbá ti lẹ́sìn ìwọ̀n náà láwọn táàmù ìbá ti lẹ́sìn fún wa táwọn sáré àti ìbá ti lẹ́sìn àti ẹni tó dé bẹ́ẹ̀ tó àbá ní ìtumá rẹ̀ lọ́wọ́ ẹni tí máa ń pè kàkà kẹsì mọ́lì nìkan gbogbo ní ẹ̀ máa ń pè táàmù ìbá ti lẹ́sìn tí ẹ̀ àtìmọ̀ pé lẹ́yìn oṣù ọ̀sẹ̀ jà náà nìgbẹ́ kò ti jẹ́ pé ewu lala ni o àfa wa ti eléyìí nìkọ́kọ́ wọ̀tẹ̀kùdí ìbùn wọ̀tẹ̀kùdí ìkókọ́ òní ìtàhálà yóò ti máa súnmọ́ pé ọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala náà kò á tó tún pè ní lọ. kí lọ́rọ̀ yìí àyẹ̀wò máa má tún náà kún dín náà fún. ọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala lónìí o o ti parí ẹ̀sìn fún yín wà á tún tó alẹ́ kún lè mẹ́tì mo ti ti pé ìjẹ́ra mi fún yín ọ̀rọ̀ ní ìlànà ìlànà ìlànà mo ìdí ọdún ti láwọn lẹ́sìn fún yín ṣe ọ̀pá ayé àyè ìsìn ayé àtúntò ayé ó dà nígbà táyà wọn sọ̀kà lẹ̀ ní ṣé nígbà bẹ̀rẹ̀ sílẹ̀ òun yìí nígbà táyà wọn sọ̀kà lẹ̀ ní kò sí yẹ bẹ́ẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún alákọ̀ọ́kọ́ kò sí yẹ bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún ẹlẹ́kẹ̀jì kò sí yẹ bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta kò sí yẹ bẹ́ẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tó lọ tán làwọn wá gbé kalẹ̀ tó eléyìí ti ìtumọ̀ ayọ̀ lọ kí ló fàtà sọ pé èèyàn ti àyà ńkọ bí a nà òun lórí bẹ́ẹ̀ jẹ́ títí àdáda rẹ̀ ti sọjọ́ bí àgbẹ̀bí yá àbísí àdá òun ti mú àdókù kan wá nínú yẹ́sùn mu àná àmì ẹ̀sìn tó rò lọ́nà ara rẹ̀ pé ẹ̀sìn náà ló wà àti ní àwọn tó sọ̀rọ̀ a tó jẹ́ pé ìgbà yìí o òun tún Allah subhanahu wa ta'ala ni wọ̀lẹ̀ bí a ti fi àwọn fún ànábì òsì fún ọ̀kan wá ànábì òmà ànábì òmà yìí tó ìwé ní báwọn nítorí léwu nu pé bígbà tó pé ayé ọlọ́run ẹ̀rọ ni bígbà tó pé bíbá ànábì mi pé ànábì òsì tẹ́ pé ìtọ́wá kú yóò fi pé òun ti dá àwọn àwọn alákọ̀ọ́kọ́ nù nínú tó lè ṣe pẹ̀lú ìdájọ́ bá fẹ́ gbàgbọ́ yé ẹ̀sìn fún ẹ̀kọ́ ti bá fẹ́ hàn mọ́ sí o kò sí rẹ̀ ní. àbá tó wá sọ pé fèrèsì báyìí lèdè tó ọ̀lẹ́ máwùlì tẹ̀sán kò hún bẹ̀rẹ̀ nàfọ̀ ká máa ń ṣe ọjọ́ bí ànábì yìí ìkọ́sí àwọn kírísítẹ́nì bẹ́ẹ̀ ká máa tọ́jọ́ bí ànábì tàbá wò dáadáa á rí pé ìkọ́sí àwọn nàfọ̀ràn àwọn kírísítẹ́nì nítorí pé àwọn la mọ̀ wọ́n mọ̀ pé kàmá láwọn ti ọjọ́ ọ̀bí tí wọ́n bí àdáde yìí sáà lè sàlá ni wọ́n pè ní Christmas ọjọ́ kẹrẹ ọjọ́ kẹrẹ ló ọjọ́ kẹrẹ dọ́gbọ̀n àbí ẹ ọjọ́ kẹrẹ dọ́gbọ̀n náà twenty five twenty six ọjọ́ kẹrẹ dọ́gbọ̀n ní oṣù December ni wọ́n sọ pé wọ́n bí àdáde yìí sáà lè sàlá àwọn ni wọ́n máa ń ta ẹyẹ ọjọ́ bíi àdáde yìí sáà tó lè jẹ́ pé tá a bá sọ bíbí adásu lọ́dọ̀ tí wọ́n náà ẹni bá wọn àbí lẹ́nu wọn náà ni o àwọn ará wọn náà ni wọ́n ti dé wọ́n tún kọ́ láìpẹ́ níbi yóò tún jáde nínú ìwé ìròyìn ìgbé ọjọ́ ìbí náà ṣiṣẹ́ ti kú bíbí àní o kò sí mẹ́sì àwọn lẹ́nu ara wọn náà làwọn ọmọ wọn tó àwọn tó yẹ pé kò wá lọ́dọ̀ tí wọ́n náà bíbí àní lọ́dọ̀ tí wọ́n àwọn ni àwa náà wá fẹ́ mọ́ lẹ́yìn náà wá fẹ́ mọ́ bíbí jọ àwọn náà máa sọjọ́ ní aláìwá Muhammad sọ̀rọ̀ wá wá yọ̀ ọ̀sẹ̀ dáhùn tó dẹ̀ jẹ́ pé tó bá ti wá wà sáìsì ni ẹni bá wà tó wá wà sáìsì ni náà sábà náà mú ilé yìí àlè sáwájú àwọn sábẹ́ débẹ̀ láíláí kí nǹkan wà sáìsì sáwá ilé àwọn alákọ́kọ́ débẹ̀ ìgbà táwọn sábẹ́ tó débẹ̀ kò sí kàn wọ́n á bá wọn bẹ̀ òun náà láti kà á fún bẹ́ẹ̀ mẹ́rin ẹ wá wò mí látara ìgbọ́ ẹ̀sán lérí ẹ̀jẹ̀ tó pé wọ́n ti jà lọ́dọ̀ ìjọba ìgbà ah, ẹ̀ máa fún àwọn náà lọ́dúndé ọ̀dúndé ká máa fún ẹ̀ máa fún àwọn lọ́dúndé ọjọ́ bí àjẹ́bí òun ló níṣì wọ́n ti ti pílẹ̀ ọjọ́ tuesday ti ń bọ̀ ìgbà ah, ọjọ́ ọjọ́ bí àjẹ́bí wọ́n ká lóun bá ti ra àwọn ẹ̀kọ́ ẹ̀kú ọjọ́ bí o ẹ̀kú bí o ìgbàgbé náà bí o mọ̀ sí ànábì o mọ̀ sí àwọn tàbí o mọ̀ sí ẹ wá wo níbi ìyíwò ti rí bẹ́ẹ̀ wọn kẹ́lẹ́ ó ti wá yé wa pé sàdábù bẹ́ẹ̀ kò fà á ebi òjò wúlò bá àwọn èèyàn wa débẹ̀ òjò wú pé àwọn christian náà gbọ́ dé christmas ọ̀dà àwọn náà gbọ́ dé kíni àwọn náà gbọ́ dé mọ́wúlídì nísìnyí òjò wú wọn tó ti ń bá lọ síbi ọdún ìjírá nìyí yá àwọn christian náà gba ọdún ìjọba ìjọba report wọn gbọ́ dé new year wọn tó ti ń bá lọ síbi ah, àwọn náà wọn gbọ́ dé ìjírá kọ́ra wọn àkọ́kọ́ ti gbà pé ọdún ìjírá ta ló ràn wọ́n lélẹ́yìn náà pé ìjìlá o wọ́n ti ìjìlá o ẹ̀sìn sayẹyẹ rẹ̀ wọ́n wá sayẹyẹ wọ́n ká wọn lọ kílẹ̀ wọn máa máa di wọn tó lọ wọn kọ́ ni. wọ́n rà wọn bàbá yìí ní sáà lábẹ́ ògbà sí sáwọn lábẹ́ ògbà sí wọn lábẹ́ sí òrẹ́ sí. sábàtì wàá fi ọdún pẹ́ta ló lẹ́bi ìjọ gan. yá ìbò ṣe èyí ebi kò sáà kí gbogbo aná sáà mú dàbí jọ ìbá ìdájì làbí jọ. ẹ àná ìjọba máa fẹ́ sọ́dún kàmárọ̀ àìsí zakata ayọ anabi la fi jọ kọ́dà hajj lọ anabi sallallahu alaihi wasallam la fi jọ gbogbo nǹkan ẹ̀sìn wa adé tó gba àwọn yóò di anabi tá a wá fi wọlé ju anabi ẹni káwọn tó aka omi báwọn pé a ti fi ju anabi táwọn fi dàwọn sáde rẹ káwọn abéèrè lọ́wọ́ rẹ ti di a kí ló fi kíláka mẹ́rin ní sọlá tó gbòòrò lọ́wọ́ sọlá tó gbàgbé tó wá sí rákà mẹ́ta lọ́wọ́ sọlá tó gbòòrò tó wá sí rákà méjì èsì wo ló fún wa èso fún wa náà ni pé báyìí ló ti ní àwọn àti ìlú kẹ ànábi tó wá wà ló tó sàlàyé rẹ fún wa ọ̀la àtijọ́ èsì yẹn lè fún yàn lánà ó lè sàlàyé náà kó wa lọ́dún kan ẹ tabawo lọ́sàn-án ẹ máa bí tabawo tó ní ká wọ́n lọ́dún kan wọlé yìí wò ẹ ti wá ẹ ti wá lọ́dún kan ebi ti wo òun ti adẹ́gbẹ́ yóò mọ ó lè fi láka mẹ́wàá tó bá wù èsì tá a lè fún wa náà ni pé ànábi sọ̀rọ̀ wá wà á lè wọ̀ sálám bá a lè fi ní àwọn nítorí wọn wá bèè lọ́wọ́ rẹ náà ni pé ọjọ́ bíi ànábì lẹ́tọ̀ fi ṣe tó lè rí wéètì náà wá ní ká ọjọ́ bíi ànábì bá ànábì ti sọ ọjọ́ bíi ara rẹ lọ àbí báwọn sàbí ti sọ ọjọ́ bíi ànábì sáré wéètì náà wá kàlá àlè rí wéètì mú aláyáyé tá a bá ti wá rí wẹ̀ mú wá ajẹ́sí ànábì sallallahu alaihi wasallam ànábì ò sọ ọjọ́ bíi ara rẹ àbáwá ni wọ́n tẹ̀síwájú bíi káwá máa jọra wa pẹ̀lú àwọn ìsára muharram náà dájà haram ni nínú ẹ̀sìn wa èèwọ̀ ni tó jẹ́ pé èèwọ̀ rẹ̀ ó tẹ́kí ni ó ní agbára gan èèwọ̀ tó ní agbára gan ni ká máa tẹ́kí ni ká máa fi nǹkan ju àwọn christian àbáwọn yahudi àbáwọn olóòtà àbáwọn ẹlẹ́bọ káwá máa fi nǹkan jọ wọn ó lé ó léwu gan fún wa nínú ẹ̀sìn wa níta ló fi ká máa jọ wọn pé ká máa dá àwọn ọmọ wa sí irun wa ká máa rẹ́ lọlẹ̀ ẹ̀wọ̀n oníṣẹ́ náà àlejò ní àbá mẹ́tọ́ wọn náà ìjọba àwọn ọ̀dà arúgbókìlì ní wọ́n ti kẹ́ni wọ́n fa nù rẹ̀ tó àlejò wọn ní àwọn ẹ̀jọ̀ wọn délé yìí wọ́n yóò ká wá ní wàá ní àjọ wọn ní káwọn ti kẹ́ni káwọn ti àdáda alẹ́ nínú ẹ̀jẹ̀ jẹ́kọ̀ wá ní ọ̀kẹ́ àdéhùn náà yóò àti sọ̀tàkó fi kó fà ń bẹ́ẹ̀ náà àti àti sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ pé ànábì kọ̀ wá pé àgbọ̀dọ̀ máa ti kẹ́ni àgbọ̀dọ̀ máa kọ́ ti àwọn àtòkè yìí wàlẹ́ àpò bí mo kà á lọ́kà ti kẹ́ni àtìrí àtìlágbọ̀dọ̀ àti sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ láti fún wa agbọ̀dọ̀ máa yá pa wọn. ọ̀rọ̀ tó wà lọ́sọ̀rọ̀ láwà ní ọ̀sẹ̀lá àti sọ̀rọ̀ láwà ní ọ̀sẹ̀lá fún wa pé màtàjà bá a lè kọ́ omi fún àwọn àmì ìdìbò. àlẹ́ mi ni wọ́n tó bá ẹni bá ní wọ́n ṣe ìjọ kan ẹni bá ní wọ́n ìjọ kan fún àwọn àmì ìdìbò àlẹ́bìlẹ́wọ̀n náà ti dára wọn wọ́n náà ti dára wọn tó wá ibòmí àlejò ní ọ̀hánì kòlímàjú ẹ̀yà pa àwọn tí wọ́n ń ẹ̀yà pa àwọn tí wọ́n ti kéde àwọn tí wọ́n ń bọ̀ náà àìkú mi nípa nípa àti ìṣòro bá wà ní ọ̀sẹ̀ làm tó wàlá sí àmà sí máa wá ìṣà èrè pápá jùlọ ìtò bá ti jẹ́ pé nǹkan tó jẹ́ àmì ẹ̀sìn wọn ni nǹkan tó bá ti jẹ́ òun àmì ẹ̀sìn wọn tó láàbì fún akáyà nítorí pé ara ẹ̀sìn wọn ló wà tí wọ́n bá sọ ọdún wọn ká àbẹ̀sọ̀ ọdún wọn christmas àbẹ̀sọ̀ ọdún yìí yẹ àwọn ni wọ́n ní nǹkan wọn lákòó ní ọkàn wáyé ẹ̀sìn ẹ̀yẹ máa ti ẹ̀sìn yìí àwọn àti làlẹ̀ tuntun wa ká ló máa tẹ̀sí rẹ̀ mùsùlùmí lágbọ́yé ti tí o bá lágbọ́yé ti tẹ́sí yóò yé òun náà yóò máa sọ pé gbogbo ọdún bá báyìí láyé òun náà yẹ máa ń sìn táàbù ọdún bá báyìí láyé náà làwọn ti fi àmọ́ nígbà tó àyíká wọn ṣe ọdún wọn lókè ààrẹ wọn ló wà àwa náà lọ́dún tí wà nílẹ̀ sí wa táà fi pèsè pé kẹ́ni kó bá wa dé àbẹ̀tó bá jẹ́ mùsùlùmí alọ́dún léyà alọ́dún àwẹ̀ táwa náà ṣe gbogbo àwọn eléyìí nílẹ̀ sí ló ẹ̀sìn ló sọ fún wa. ti wá bẹ́tẹ̀ sí wa èyí gbọ́dọ̀ wá jẹ́ kó jẹ́ pé àtẹnudẹ ẹ bá ti àtẹnudẹ àtẹnudẹ ní dàbẹ́ ló bíba ní ti báyìí ìbéèrè tí wàá pọ̀ ní ti táwọn yóò máa béèrè ìbéèrè kan béèrè lọ́dún tó lọ náà nípa tí wọ́n ti sàlàyé rẹ̀ wọn yóò wá nípa tó tó fi gbàgbé ẹ àtẹnudẹ ń sáà wá bẹ̀ pé bí kí bá dúró tó chéjì ni tí a ẹ̀rọ kan tá a lè máa jó jẹ wọ́n ti béèrè lọ́dún tó oúnjẹ ọjọ́ kan tó jẹ ẹ̀wù kan báwọn oúnjẹ ọjọ́ kan tó jẹ pàápàá wọn fi tán wọn fi tán adìẹ sí fọ ẹdí bá wọn ò lè kó nídìí adìẹ náà gbé sórí oúnjẹ fọ pé àwọn ọkọ ní iná burúkọ rẹ káṣẹ wàá ní gbogbo gbogbo tó bá wù kọsẹ wàá fọ náà wọn gbé iná adìẹ wọn gbé sórí oúnjẹ fọ àbí wọn kó nídìí wọn kó nídìí màlúù fọ ìwọ jẹ sálẹ nígbà tí òkú wa ti inú ẹsẹ wa kọ islam wa ti ní àmàbà wọn tẹsí wọn ẹdí fún wọn tẹsí islam fi ara sí ipe ọ̀nà tẹ́yìn ó gbà tẹ́yìn máa ń gbélé pẹ̀lú christian láyé àtàbí sọ̀rọ̀ àwọn ọ̀la wọ́n jọ gbẹ̀lú pẹ̀lú àwọn christian wọ́n jọ gbẹ̀lú pẹ̀lú àwọn yahudi wọ́n àwọn jọ gbẹ̀lú pẹ̀lú àwọn ẹlẹ́bọ kèé ṣe ti wá ní òjẹ́ tuntun yàrá yẹn nígbà táwa jọ wà táwa táwa jọ jẹ́ aládùúgbò kọ́ nígbà táwa jọ ti tẹ́ kọ́ ipò wa ní bínú bá wọn ìbá wa fi pé ẹ̀kọ́ ọdún òní o yóò di abínú tó bá ti jẹ́ kó yẹ pé inú ẹ̀sìn rẹ ni ẹ̀sìn wa ni ẹ má fi wọn fẹ́ kú ọdún ẹ̀sìn wa ni ẹ má ba wọn jẹ ọdún ọdún wa ni ẹ má fi ibi kankan ẹ má fi ibi kankan kópa níbi ọdún wa tó bá ti jẹ́ ó yẹ pé ẹ̀sìn rẹ ni ṣé yóò wá ní wọ́n tẹ̀sìn rẹ àbí yóò wá ní wọ́n tẹ̀sìn rẹ ṣègbè ẹ̀sìn rẹ ló sọ bẹ́ẹ̀ láyéláyé kò ní sọ pé wọ́n tẹ̀sìn rẹ àwa làá máa sara wọn tá àmàdọ́gbá àmàdọ́gbá dọ́gbá dọ́gbá dọ́gbá so ẹ̀sìn wa àmọ́ tó bá pé lọ́jọ́ lásán ní wà ládùúgbò tó bá ní nǹkan kò sí burú bẹ́ẹ̀ kò sí nǹkan ó wá ibi kọ́ rẹ̀ ó sì bẹ́ẹ̀ kó kò sí nǹkan kan ó wá ó wá dé ní báyìí ó wá ra lọ́ra àbúrò fún wa náà ó gbà kò sí àtàkùn bẹ́ẹ̀ kò sí nǹkan kan ẹ dábọ̀ yá five thousand kó fi parí omi ìyẹn lè yá lọ́wọ́ fífẹ́ tó ní ìrọ́lọ́ fún bẹ́ẹ̀ ìyẹn lè yá lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá ti dé bí ọ̀rọ̀ ẹ̀ sí i má torí pé máa ń yá mi lówó ní máa ń yá mi lówó tó bá dáná máa ń fún àwọn ọmọ mi jẹ tó bá lọ sí ọ̀sán tó bá sáàpù bá dé yóò rà fẹ́ ìwà fún mi kó wá tó fẹ́ torí eléyìí ló fi wá ní ẹ̀jọ̀ wa máa tẹ̀sí papọ̀ òwò yóò lálàá lọ kó o bàlá ní ní máa lálàá ní sábà ti mọ̀ ọ́ bí ẹ̀sìn wa ẹ̀sìn wa ò ẹ̀sìn wọn kò gbà bẹ́ẹ̀ àwọn ló ti ní àwọn ló kù ẹ ò bá léyà nìyí àwọn kristian ní ìjọba kún lẹ́yìn àwọn yóò lò ìgbà yóò fi hàn ìyẹn yóò sọ fún ọ ní point blank kò ní sọ pé àlùkò àgbà kó àlùkò lè dáa nù ẹ̀sìn báwọn ìwà bí ẹ̀sìn ìtọ́ ọ̀hún náà ẹ wá ní ẹ wọn kó jẹ sísá ìwé ẹ lọ lè dáa sí o kò sá rẹ ni wọn tún dúró àpò lọ́dún tí ń bọ̀ ó tún dáa nù àlè ó wà fún ìwé ìwé àmọ́ tó bá ti dé kó sáà bá ti rẹ̀ ń pè á gba àwọn òjẹ́ ẹ̀sìn wa nítorí pé kí yíyó ara ẹ̀sìn ló wà ẹ̀sìn lẹ́bi ti ọ̀sẹ̀ ẹ̀sìn yìí owó tó bá ti ti pẹ̀lú ẹ̀sìn yìí lákòókò yìí mọ̀ mọ́ wà ní ẹ̀sìn ẹ̀ bá ti kó yé báwọn àlàyé ọjọ́ kẹ́ owó lé báwọn níbi ìsìn àkókò gbàgbé tó tẹ́lifà òdìdí kílẹ̀ àgbègbè wàhálà àwọn akákàkiri àwọn adọ́gba àwọn adóúnjẹ nù àwọn adóúnjẹ ọgbọ̀n ẹ̀ ti kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti máa ń dé ẹ̀sìn náà àyàfi tí o bá dá ìlú lókù tí o bá lábàdá tó dá ìgbà yìí o fẹ́ ṣe wa tó o bá ti lè léyìí o àwọn náà bá ti lè léyìí o rẹ̀ hmm? gẹ́gẹ́ bó ti jẹ́ pé títí tẹ́ni bá sọ pé má fi hàn lónìí tó sọ pé à ìjà ni kí n kẹ́gẹ́ bó ti jẹ́ pé tẹ́ni bá sọ pé ọ̀rọ̀ alágbájá mo ti lọ jọ́ọ̀jì o ẹ̀rọ àgbàjẹ́ fẹ́ kí àwọn yóò tẹ̀lé mi ẹ̀ ṣé èyí ò dọ́gbọ́n tẹ́lẹ̀ ẹsẹ̀ kan náà ló sọ tó ẹsẹ̀ kan náà lè yóò dá padà fún gẹ́gẹ́ bó ṣe dá padà fún lẹ́sẹ̀ kan wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè yóò ti dá padà tó wá jẹ́ pé wọ́n bá mú nǹkan kan lọ ẹ̀mí kan lójú ẹ̀ka ẹ̀sìn wa. pẹ̀lú ẹ̀sìn yìí ó ti pàtàkì pọ̀ mùsùlùmí àbọ̀rọ̀ omi tó àbọ̀rọ̀ ìlà yìí ẹni bí ó ní kò tẹ́ tó lè fi àwọn ọ̀bẹ ìgbàjà ó àwọn ọ̀bẹ ìgbàjà ó pẹ̀ tó wá ti bá wọn ayé àmẹ́ríkà àwọn ẹ̀sẹ̀ alákàtà ti jẹ́ àwọn ẹ̀sẹ̀ ọkọ eríṣiríṣi wọn máa sọ èbó eríṣiríṣi ẹ̀yìn wọn nígbà tí wọn ti ní kàṣẹ mẹ́rin wọn máa mú èbó eríṣiríṣi wá àwọn akínáwó gbọ́dọ̀ à àwọn èdè wa èdè wa kòkòrò àwọn àyè àwọn tó ní kílẹ̀ ní bẹ́ẹ̀ wá pẹ̀lú ẹ̀ tó tún ní ṣe. bíbọ̀ náà kò dáyà fún làásùdọ̀ bíbọ̀ náà dáyà fún làásùdọ̀ ìyọ́nú èèyàn tẹ́ rí wọn ìyọ́nú èèyàn tẹ́ rí yẹ òrèlè kan ni ó jẹ́ pé láéláé ìmúlẹ̀ ni ẹ wá ní wáyé ọmọ èèyàn káàkiri fẹ́ tó gba yóò yọnu sí mi èyí ó lé yóò fi wọnú sàré ìyọnu yẹ láàbù sí àwọn yóò yọnu sí mi àgbẹ̀ ah, fẹ́ kó fẹ́ràn mi gbẹ̀ fẹ́ kó máa fẹ́ yín sí mi gbẹ̀ fẹ́ kó máa sọ̀rọ̀ mi dáadáa gáàyà tún là tó lọ òrèrè kan kò sẹ́ni tó débẹ̀ láyé kọ́lá anábì sallallahu alaihi wasallam anábì òdebẹ̀ anábì òdebẹ̀ ní ìfún ní kó wáyé jẹ́ kó gbogbo ayé lọ́wọ́ ayé kó yọ kọ́dà ní ti báyìí ẹ̀sán àná àwọn kèdè ní ti báyìí àwọn tí ó gbà nẹ́bí gbọ́ bẹ̀ àwọn tó yẹ pé àyọ̀lọ́sà nẹ́bí ti wọn gan wọn ò bá ọmọdé báwo yọ̀lọ́sà nẹ́bí wọn tó gbìyànjú láti pa nẹ́bí gan gbogbo ló wá káàkiri tí òjò tó tẹ̀tẹ̀ wọ̀ tí òjò bẹ́ẹ̀ tó lórí ẹ̀ o tí wọ́n á lé táwọn wá dàpọ̀ ara wa lórí ìdílé yìí lẹ́nu kò rí táwa ló ta wákàtí àwọn àtúntò yẹ pé ń táa lè rí tó wà láwọ̀ tó wà tó tó yọ̀nà wọ́n sùn àwọn ọ̀tá ńlá àwọn wa tún àwọn apáàdì àwọn wa tún tà ẹ̀. tó eléyìí òun náà ní àlàyé ẹlẹ́ẹ̀kejì táàbì máa yẹ kí ìdá táàbì máa ìdájọ́ aṣojú bí àlàyé. sáàlì sàn ṣẹ́kọ̀ọ́ sọ́ọ̀lù sọ̀rọ̀ sàn ọ̀sọ̀rọ̀ wá wọ́n ẹlẹ́ẹ̀kẹta sáàbì mọ̀ pé ọjọ́ bí ànábì àdádálẹ̀ wọ́n ní àná ìsìn náà dàbí nípa ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ma'a qawlihi bid'atan wa tashabbuhan bin nasara ṣéèkù ní láfikún ipe ó jẹ́ pé àdádálẹ̀ tó ìtún jẹ́ pé ìkọ́sí àwọn kírísítẹ́nì wọ́n kó lómi mo máa mọ̀ àrùn àpò ó yẹ kí méjèèjì ta yìí náà فهو كذلك وسيلة إلى الغلو والمبالغة في تعظيمه tába tó máa wò dáadáa ó ẹ akatọ ni ọ̀nà kan ni ó lè dàbí sọ̀rọ̀ àwọn àlùfọ́lá kí máa ń gbìyànjú lọ síbi ìtayọ àlà àlùbùlù ìṣe àtẹjù àti ìtayọ àlà ìta àbí yìí níbi gbígbọ́ lápá nàbí. hátà yóò di ilà dùn áàyè yìí wọlé ṣìgá àkàtúntì ìdúnilá títóbi jẹ́ pé a máa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì débi pé wọ́n máa wá pe ànábì látara wọn pé àtọ́jọ́ bí ànábì àtẹ̀jù yẹn wá bá wọn débi pé wọ́n máa wá pe ànábì sallallahu alaihi wasallam wọ̀lẹ̀ pẹ̀lú àtàkì bíi yìí wọ́n ti tún máa dẹ́gbà nígbà mi lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bá ní kò ìlú nìlá wọn apá àwọn ọ̀tá ni wọ́n tara eléyìí ní ìṣòro kó wá jẹ́ pé ndé yòó ndé yòó fi pé wá má jẹ́ àwọn ọ̀hán lọ́wọ́ tààlà ó burú gan. ẹlòmíì tó bá wà ní ewu nìyí ilé ewu nìyí ó lè pariwo ya Rasulullah ẹ̀dí bá ó pariwo àtẹ́ni sallallahu alaihi wasallam sáàdà fi lè gbà á lẹ̀ àwọn ọ̀hán lọ́wọ́ tààlà ni ẹ̀ máa pariwo pàtẹ́ bá wà ní ewu. àmì ẹ̀ wà ní ewu nìyí kó wá ké pe ṣéwù ó wá pariwo wá ké ìyá yàtọ̀ abúlé ti jáde kó wa pariwo nígbà tí jẹ́ kó àkọ́kọ́ ju omi fẹ́ dànù àyùmọ́tò lásìdẹ́ẹ̀tì kó wa gbé tòmí lu eléyìí náà àlìsìgá báyìí kéèyàn máa fi nǹkan ní ìyá máa fi gbà gbígbà ní lọ́sọ̀rọ̀ nǹkan mi àtúntò ọ̀gá ọ̀sùn máa ju ọ̀dà àdá ìlú eléyìí ló bá ọ̀pọ̀lọpọ̀ lónìí débi pé ẹ̀ ẹ́ yàwọ̀ fọ́tò àwọn mọ ọmọ wa lọ́rùn wọ́n so mọ ọmọ wa lọ́rùn wọ́n so mọ mọ́tò wa wọ́n fi tara mọ́tò ẹlòmíín ló so kọ́lé wọ́n lọ́mọ tuntun wá bẹ̀rẹ̀ sí wọ́n so kọ́ lọ́rùn kébì tuma yẹ wọ́n fi dèké ni wọ́n fi wá ìdáàbòbò fún ọmọ yẹn ẹ̀dá fún adé ìdáàbòbò Ibrahim Niyaz tẹ́ Ibrahim Niyaz ni ó dáàbòbò ọmọ tẹ́ ẹ̀ fi mọ́tò ẹ̀ kọ́ lọ́rùn àbọ̀ òyìnbó àbílẹ́tà ìgbé tẹwà lẹ mójú ọ̀nà òun ni òní jẹ́ kí olè wa kólé wọn àìmọye ilé tó lè wọlé tí ó kólé yóò kólé yóò fi jáwó kàrí náà dà fún yín èdè bá wọn bí nọ́mbà ti fẹ́ jóná àìmọye ilé ti jóná tó tún gba ọkọ tó yìí ṣùgbọ́n bá wọlé yìí kò sí nọ́mbà ìdá ọjọ́ ọ̀bí ànábì lẹ́ẹ̀ òun náà ló tún àwọn èdè bíi ìmọ̀ ṣàtẹ́jù níbi káma ìyẹn ànábì sọ̀rọ̀ wá wà á lè wọ kàmá huwa alwaqi'u al'an min mímà yòó nàbí àtàlọ́wì gẹ́gẹ́ bí ẹ̀sìn máa lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn sálá àwọn iye ọjọ́ bí àtẹ̀bí yá àwọn ayé ọjọ́ bí àtẹ̀bí sọ̀rọ̀ àwọn ọ̀sálá mìdù àìwọ̀ sóòlù àìgbé wọn máa pè ànábì mìdù nìlá wọ̀tọ́lá ti lùmọ́ ìdàgbé yẹn wọ́n ti máa sọ̀rọ̀ sheikh wa ní inú àwọn tó tún máa ń ṣe òun náà ṣe wọn máa wá kọ orin eréṣiríṣi tí wọn làwọn fi yin ànábì wọn làwọn fi yin ànábì sallallahu alaihi wasallam àtọ̀tọ̀ ìdìsirikì yá àwọn orin ẹbọ tó yẹ pé tẹ bá gbọ́ ìtumọ̀ orin yìí ẹ mọ̀ pé orin ìpa nǹkan ní ìmọ̀ Allah subhanahu wa ta'ala tí wọn mọ̀ fi yin ànábì sallallahu alaihi wasallam sheikh ní kakọ̀ sí ìdàpẹ̀ ìbúrúdà sí ọ̀gá ìhà gẹ́gẹ́ bí kọ̀ńsídà tó gbajúmọ̀ láwùjọ wa ni wọ́n pè ní búrúdà كما قلت قبل مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم àmì sàlá àkókò yìí sábà ń kọ àwọn ìsìn àwọn nǹkan bẹnu àwọn orin yẹn tó jẹ pé tẹ ẹ bá mọ̀ tó mẹ ẹ̀kọ́ ni. èèyàn gbé ìwọ Allah subhanahu wa ta'ala ó sì gbé má dàbí ìwọ. ó ní ya akramal khaliqin ìdìkanu bẹ́ẹ̀ o ya akramal khaliqin máa ń ní máa ń adùn rúbì siwaka inda hululi hadithi imami wọ́n ní wọ́n máa kọ́ lórí pé ya akram alkalifi mo pe ìwọ tó lóore tó ní àpẹẹrẹ jù nínú gbogbo ẹ̀dá anabi sọlá wa sọlá wa sọlá wa man ní man alùpùpù bìyí ta ni mo tún ní lẹ́yìn rẹ tí mo lè lè sáájì ta ni mo tún ní dínà lè sáájì siwaka tí mo tún lẹ́rù tó ju àlẹ́ mi lọ ìjà olóòlè áàdì ìjà ìmọ̀ mi nígbà tí ìṣẹ̀lẹ̀ ńláńlá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àjálù ńláńlá tó kálé kákó tó bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ ta ni mo ní kí n sá lọ tó ju ọ̀dọ̀ rẹ̀ àlẹ́ mi lọ ẹ wò fún àwọn níbo ló fi ọ̀dọ̀ bá tó àlọ́ ọ̀tà tó yẹ kó sá lọ níbo ló fi sí kí ló fà á látara pé kí abẹ́ ń yé ànábì abẹ́ àyìnbóró tánàbí sọ̀rọ̀

ibi wọn yìí náà ní kátá yìí kátá yìí ẹ̀yìn náà làwọn ìlú wa ti lọ́kọ́ àti pẹ́ pé ẹ má yìí láyé kọjá àlà o gẹ́gẹ́ báwọn nàzára wọ́n ti dégé ni bí wọ́n ti yin ànábì ẹ̀yìn tá alẹ́ ìsàlám wọ́n ti kọjá àlà. ànábì yìí náà ànábì ànábì yẹn wù ní fàkúlù Abdullah wọ̀ọ̀tù tẹ́ bá ti dẹ́ yìí ẹ dábọ̀ pé ẹrù ọlọ́run wọ̀ọ̀tù lù ú kò ṣe pé wọ́n bẹ́ yín ànábì náà nípa ní á gbà tí wọ́n bí ànábì wọ́n làwọn bí wọ́n ti lébi òòrùn fún wọ́n làwọn bí ànábì wọ́n ti dábẹ́ fún wọ́n làwọn bí ànábì wọ́n ti kíníkan fún wọ́n làwọn tánábì bá ń rìn báyìí ẹsẹ̀ méjèèjì ni ó máa gbélé ẹ̀ka náà tánábì bá fẹ́ yàgbẹ́ báyìí ilé ó lanu èyí bí ànábì subhanallah subhanallah aluwa illa bàtà rọ̀kùn tánábì ju pé òjì ẹ abala lànàbí ó ka ìyàtọ̀ wà láàrin wa lànàbí ni pé òṣìṣẹ́ lòun kó lè nàbà ànàbàjá lọ sí òun yóò ha ìlẹ̀ yìí ànàbí ti sọ fún wa ọ̀sán ló ká nígbà yà yà ànàbí ni alọ́ọ̀bù hàn ọ̀tá kó lè nàbà ànàbàjá lọ́n sọ fún wa pé èèyàn bíi bí náà lè bí náà ó yóò ha ìlẹ̀ yà ìyàtọ̀ wà láàrin wa náà ni pé wọ́n sàn wọ́n sẹ́ anabi ni ìjẹyìn ẹni tí wọn máa ń fi hàn ẹni tó bá tó wọn nínú ẹtí ọ pé wọn àwọn ti ọ oní òfin jẹ ẹrẹ sáko kò sẹ́ni àtọ tó lè rán yàtọ̀ sí àmàlì sí a ẹ̀rọ mọ orí náà kàdé yìí ni máa rí kàdé yìí máa rí síra rẹ ẹtì bá mi anabi sallallahu alaihi wasallam òun náà ní ìjẹyìn ẹni tí ẹni tó mú mẹsẹgì wá láti sámà ẹni tí wọn mẹsẹgì wá láti sámà pé jíjẹ sáwọn èèyàn anabi ìgbẹ̀yìn ẹ̀rọ àwọn àwọn tó láàdá bíi tiwọn tó yàtọ̀ sáàdá sọ̀rọ̀ àwọn àlùfọ́lá bùlá Muhammad ṣe pé ọ̀rọ̀ tí kùlá ń bá sọ fún wa wọ́n tún gbẹ́lẹ́ ìwé àgẹ́gẹ́ bí kíni ẹwà àwọn tìjàníyá ọ̀rọ̀ tí àwọn tìjàní bá tún wá fún wa gbé kọ́dà anábìlẹ̀ tó tẹ̀lé ìfóhùn anábìlẹ̀ tó tẹ̀lé ìfóhùn nígbà wo níjó tíjó lànàbìlẹ̀ sọ ẹ̀dí bá bàtà anábìlẹ̀ ó sọ fún ọ èyí tó ṣe tá anábìlẹ̀ ojú báyìí lójú àwọn òbí bí tó wá tó wá jọ ní ká anábìlẹ̀ ó anábìlẹ̀ ó yá màá sọ tó wá jẹ́ pé wọ nìkan lànàbìlẹ̀ wá yí tóbi wá dẹ ọsọ fún ó lè jẹ́ pé ànábì sọ̀rọ̀ wá wà ní ọ̀sán àwọn sàábé rẹ̀ ànábì yóò bá sọ̀rọ̀ fún wa ànábì yìí jẹ́ nìkan sọ fún kọ̀rọ̀ yóò sọ gbogbo náà ní ká gba ìtòsí ní pamọ́ tẹ̀tọ̀ ní ànábì ti kú gbogbo ẹ̀ tó bá lọ́kọ̀ lálàá ànábì sọ̀rọ̀ àti wá ní ilé ìsìn kaba yìí ànábì wá ní ẹsìn kaba yìí ẹ̀mọ́sìn kaba yìí àlàbùbá lá ó kàn lálàá tẹ̀ lásán àlè ti kàn yẹn mọ́nú onímọ̀ mọ́tàlásí ànábì ṣe ìmọ̀ tó mọ́tàlásí ànábì ṣe ọwọ́ àtúnjọ́ ọwọ́ alálà ọwọ́ ará ànábì ànábì wa hàn fún gbogbo ayé ànábì wa ní sọ ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí o ọwọ́ akọ àwọn àdúrà kan jọ kí ànábì ṣe máa sọ àwọn àdúrà báyìí ẹ ti bá níbo onímọ̀ nínà náà wọ́n lé onímọ̀ gbẹ́ onímọ̀ pọ̀ wọ́n kẹ́hìndì mẹ́lẹ̀ jẹ káàkiri kò bíi òfẹ́ tẹ́lẹ̀ ẹ̀sìn àwọn èèyàn wá tẹ́lẹ̀ sáwọn àbá bẹ́ẹ̀ mọ̀ nínà lọ́wọ́ ìgbẹ́ ẹ̀dá kọ̀ọ̀ta ní gbàgbọ́n ẹ̀fẹ́ lè fi sí <laughs> àwọn ọmọ ẹgbẹ́ àwọn bàgálì àwọn ọmọ bàgálì ìdìnnàgbàlẹ̀ mọ́tàjì àtàdì ẹ̀dẹ̀ bá àwọn ìlú ẹni kiri ìdìnnà wọn káàkiri ní sàgbàlẹ̀ mọ́tàjì mọ́tàjì mọ̀dínà àbí àwọn bàgálì àwọn bí àwọn Pakistan bá àwọn Nàìjíríà mìíràn tó ń lọ lè dé ìdè ṣe pé wọ́n máa pín mọ́tàjì táwa lè sọ pé kó wá lálẹ́ wá lánàá bí àdúgbò wa náà sí wa ẹ̀dẹ̀ bá wọn tó gbóró àwọn ọmọ àwọn ọmọ kó má wúlò àti ìdílé fún wa ó ní àdáni ìdílé kò sí wáyé ẹni tó bá fi dáadáa hàn wá èèyàn dáadáa náà láàkó dáadáa lábàá láti bá rẹ àmọ́ wọn tó bá ní inú rẹ máa tó wá sí àìdá àwọn òdínú rẹ àìdá rẹ tó rí wù ó náà láti bọ̀ọ̀lù àwọn ọ̀rẹ́ rẹ máa àtàwọn ẹni bẹ̀rẹ̀ ayé ẹlòmíì lè ṣe nǹkan ní kó tó kéde ìké o pa àdájọ́ ti ní ẹbí yẹ ó fẹ́ràn àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀sán fẹ́ràn ẹ̀ ànábi gbẹ̀ àwọn àtàwọn ẹni ti lọ sáà ìfẹ́ òun náà ní àrùn ìdájọ́ tó èyí tá a ti dáa lọ ni pé bórídà tá a sọ yìí inú àwọn tó wà bẹ́ẹ̀ òun náà ní orin tí wọ́n máa ń kọ́ pípé ya akara balaba yìí máa ní máa àdúgbò mi ìmí ìtumọ̀ bẹ́ẹ̀ lọ́dún máa sọ pé fàyín náà fàyín náà mi dùn ní ka wọ́n ti rọ́ọ̀tà ha pé dájúdájú inú ọrẹ ànábì sallallahu alaihi wasallam inú ọrẹ ànábì òun náà ní gbogbo ayé yìí wọ̀dìrọ́tà ha àti ìkejì ayé kí ni ìkejì ayé òun náà ní àlìkìyàmà pé àtàyé àtàlìkìyàmà nínú ọ̀rẹ́ sáà nàbí sọ̀rọ̀ àwọn àlewọ̀ sálàmù táwa ni. wà ìnà mi ẹ̀mí ní ẹ̀mí lọ́wọ́ wọ̀lùkọ́lá bí wọ́n ní kọ́dà nínú mà nàbí sọ̀rọ̀ àwọn àlewọ̀ sálàmù òun náà ní gbogbo ìmọ̀ tó wà nínú aláwọ̀ ìmọ̀ tí Allah subhanahu wa tó kọ gbogbo tí ó máa bẹ láyé táyé ó parí tó kọ sí tó kọ gbogbo kádàrá sí wọn ní díẹ̀ nínú mànàbí yìí kílè bá wa jẹ díẹ̀ nínú mànàbí tó bá wà lọ́sọ̀lá ìwọ wá ní ìmọ̀nà wọn kò wá lọ wọn rárá gbogbo àwọn kan láyè àwọn àìkóró ni ṣègbè àdéhùn tó bá wà lọ́sọ̀lá kó ti kìlọ̀ sẹ́kù ni ayé làdákìlú fi má di sí wọ́tà àbẹ̀yẹ ẹ má kọjá láti fi ẹgbẹ́ yìí ní abẹ́fẹ́ gbé tóbi kàmá bàlá ti nà fọ́ àwọn àfi má di má di wọ́tà àbẹ̀yẹ ẹ bá wọn sọ ọ́nà àwọn sẹ́yìn wọ́n ti kọjá là níbi fẹ́ àwọn yìí ànàfẹ́ ànàbẹ̀ ìsá àlẹ́sàlá nípa àwọn fẹ́ gbé tóbi hàtà abàtì nìkúlìlà ó wá bá wọn ti fi wọn padà wá jọ́ fún yàtọ̀ sí àwọn ọ̀sán tó bá rú òde kan ní ti báyìí tó ní jésù òṣè o ẹ̀dùbà jésù yóò dúpẹ́ mọ́ òní ló bá wà lọ́wọ́ àti wọ́n kàdá náà. kí ló bá wọn débẹ̀ lábàá fún wọn yìí wọ́n kọ́ ní àhàrùn wọn wá àgbà ìtàkùkọ̀ yìí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa ó ti ní sọ́mu máa ṣe irú sọ́kà inú al-Qur'an Allah subhanahu wa ta'ala ya ahlal kitab gbogbo ẹ̀yà al-kitab àti Yahudi àti Nasara látàgbé òfin yìí ẹ̀kọ́ wàlá àtẹkùn àlọ lọ́ọ̀hìn ilẹ̀ àk ẹ má sọ kankan nípa Allah subhanahu wa ta'ala òdodo òdodo tó fi láàrin nàbí sí òun náà ní ẹ má sọ nípa Allah subhanahu wa ta'ala innamal masihu Isa ibn Maryam rasulullah Allah subhanahu wa ta'ala ní ànàtẹ́ ìfúnmọ́ yá bá nàbí ìsá tẹ́ ẹ̀rí ń fún Jésù yẹn o òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ ni o kì sọ máa rẹ̀ wàkẹ́lẹ́ mọ́tò wú alqaha ila ọ̀rọ̀ anabi isa alayhi salam bára mi ta ti dá yé ọ̀rọ̀ kẹntẹ fi Allah subhanahu wa ta'ala ló fi ló fi ọ̀rọ̀ mu sí ya rẹ̀ ìgbé kún fàyàkó inna masala isa inda Allah ika masali adam khalaqahu min turab thumma qala lahu kun fàyàkó. àpèjúwe anabi isa àpèjúwe rẹ̀ bí àpèjúwe anabi adam náà ló jẹ́ pé Allah subhanahu wa ta'ala nígbà tó dá tó ní ká mọ tán ọwọ́ ni kún fàyàkó. wọn máa ná ó ti kó máa jẹ èèyàn ní ti jẹ èèyàn ha ni wọ́n dára gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti di anábì ìṣá sábà wò ní ti àwọn olùmọ̀tò fún wa pé sábà wò ní jẹ dáadáa sábà ti ẹ̀kọ́ yẹn lọ́mọ lọ́mọ tí yóò bá pè wò ma òbí àìyé ànábì ànábì Ádámù kí ló fà nítorí ànábì Ádámù tẹ̀lé òbí ìyá kò ní bàbá wọn dá látara ìdíyà látara ìdíyà so ànábì látara pé àmọ́ màmá rẹ ẹ̀yin náà sáà mọ̀tò mẹ́rin ilẹ̀ pé màmá rẹ ẹ̀ Mariam òun màmá rẹ tó bá dájú àmọ́ màmá rẹ ó ti wá di pé ó wá dọ́lọ́ ó ti dọ́mọ́ ọlọ́run ọmọ náà tẹ́tọ́ padà wá dọ́lọ́ tọ́lọ́ ń kú ni tọ́mọ ẹ̀ fi wá gbàgbó rẹ̀ gbogbo àwọn ọ̀sán wọ̀nyí àwọn ọ̀sán tó yẹ ká dáadáa ìgbè gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀sìn ẹ̀sìn alẹ́ yìí ká gẹ̀gẹ̀ tó gbé wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ò gbẹ tó bá dúró gbéra ìjà máa gbọ́dọ̀ sọ fún àbí àwọn sọ̀rọ̀ àwọn ọ̀gá alá yóò mọ fún àlẹ́ fún ẹyin sábẹ́ àádọ́ tó tẹ̀lé náà ti tẹ̀ ìlú ní wọ́n mi ìlà àìsíkú nìlà alẹ́ mi ta Jésù àbí alẹ́ mi ta wá ṣé fún mi àti yá mi máa kó tó lẹ fún ìlà máa àbàtà yìí wọn. nítorí sọ kọ́tàkùn àti tó rán níbi tí wọn lọ. àní ẹ̀kọ́ wa ìdí mo sọ fún ẹ pé Allah subhanahu wa ta'ala nìkan ẹ̀ máa jọ́ mi. ẹ wá adébọ́tọ́ bá dìgbà gbèdà ìdí àmàgà ànábì ìta gbọ́dọ̀ wò wọ́n wálé yóò sọ pamọ́ tẹ nítorí pé iṣẹ́ tó ń wá fún wa kì í ṣe kíni wọ́n tààrà ti wá sọ ká yẹn náà sọ àti ojú bọ́ọ̀lù pé ẹ má kọ ẹ má kọjá àlàbí ẹ̀sìn yìí o nítorí pé ó mọ̀ pé àwọn àlòkù náà ó mọ̀ pé wọ́n ti ní wọ́n ní àdìgbà àti ìyàwó yí àti àpá wọn ládìgbà. inú tí ó tún fèrè láti fi lẹ̀ òun náà ti pé gbogbo àdábì tọ́lọ̀ wọn táyé láti gbà yé àdábì àdá àlọ́sùn àná wọ́n àwọn àjọ wọn ní máa ń wọn sí àwọn bàdé sọ̀rọ̀ yìí àwọn làwọn ìbáṣepọ̀ tẹ̀lé láàrin bí ìṣá wa jẹ́ gbogbo ẹni tó bá wá ń ṣe kírísítẹ́nì lónìí á bèrè kó sọmọ ìsírẹ́lì dèbò ọmọ ìsírẹ́lì náà láàrin bí ìṣá sí àwọn náà láàrin bí ìṣá sí ó sì wà ní àkọọ́lẹ̀ wọn náà pé ànábì kan pọ̀ níbẹ̀ yìí o ìpè tó bá ti dé ẹ gbọ́dọ̀ tẹ̀lé kẹ́ẹ̀kú ibi táwọn ojú wa ṣẹlẹ̀ pé lọ́dọ̀ wọn òun náà ni pé ìran kan wọn pé ànábì wọ́n rò fànàbí ìyá nàbí bí ṣe ń bọ̀ láti di àwọn ọ̀dọ́ ma ànábì ìhà alayhi salam bí ṣe ń sọ ohun kò náà yóò máa sọ bọ̀ yóò máa wá sọ̀rọ̀ israẹli yóò máa wá Allah subhanahu wa ta'ala wá ṣe ń jẹ lọ́wọ́ bẹ̀yẹ ó wá wá láta àwọn ọmọdé wa ní ìfààyè látọ̀tọ̀ lágbáwá èyí òun kan náà ló pa lóni ló pa ìjọba yàrá pé á àwọn nígbà wọn. nítorí pé àwọn tí wọ́n jẹ́ yẹ̀wò nígbà yẹn tí wọ́n jẹ́ àlùkìtà nígbà yẹn àti ìbẹ̀ ni wa tẹ̀fẹ́ wọn akọ́tù fún náwó báyìí ìgbà tí ìgbà tí Khadija tó ń bọ̀ ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àkọ́tù wọn akọ́tù fún náwó báyìí ìpè ọkọ mi máa ń rí kankan ìmọ̀ ní kankan pàtí màláyíká jìbìrì wáyé gbà ní sọ̀rọ̀ àwọn àlùfọ́lá ọkọ̀ ìmọ̀ ní kankan ó sì ní nǹkan báyìí báyìí báyìí tó wúlé nìyí. wọ́n á kọ́kọ́ nàbà lọ́wọ́ àtọ̀ já nǹkan tó rí tó rí yìí o àwọn sábà já nàbì ìdí wọn máa rí nù. wọ́n á kọ́kọ́ nàbà yìí òun wà nù testament ó mọ̀ tó kúndé lọ́rẹ̀ inú ẹ̀ náà ló ti lágbóyè rẹ̀ pé á ah, inú táwọn ànájọ ọlọ́run máa ń rìn ó wá dé bóyá níbi pé bóun ni ò bá ti gùn mọ́hún tó kóun wà láyé kóun sì lálàáfíà kóun wá kún ọ nígbà táwọn àjọ rẹ̀ ó bá gbóhùn sí ọ tó bá lé ọ jáde ànájọ wa ń béèrè lọ́wọ́ wọn lọ́wọ́ rẹ̀ pé àwọn àkọ́kùnrin yìí mọ́ wọ́n lè jáde nítorí pé ànábíò rẹ̀ bá ànábíò ìmájì rẹ̀ pé kí lòun lè ṣe fún wa lé òun jáde kó nínú bàtà yìí níbi tí wọ́n pa ànábì lóko níbi tí wọ́n ma ànábì sallallahu alaihi wasallam òbí ẹ̀dí ìdá ànábì gbà àmọ́ wọn pé as-sadiqul amin olódodo là ànábì alákọ̀ọ́kọ̀tà là ànábì. ìwé lẹ́yìn wọn a máa wá sí ìhàn àná kéèyàn wá sọ fún yà pé á ah, nígbà tí wọ́n bá lè ọjà yìí yà pé èèyàn máa wọ pé kí ni kí ni kí ni ìtè kí ni ìtèyàn lè òfé ìtèyàn kù òsì kótókótó kálọ́ mi kí ni wàá mú ẹtí wọ́n fi lé mi jáde àwọn akọ́tù tó ń lọ́kọ́ àti wọ́n lé ọ jáde kò sí ànábì kan tí ó gbé oúnjẹ tó fẹ́ gbé wáyé wá àyàfi káwọn àjọ rẹ̀ tó wọlé jáde nǹkan tó kù jì. wọn náà ló pa àgbàdo ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀lá kánábì kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ànábì jáde àwọn àwọn fámì rẹ̀ jọ ọ̀dọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ alẹ́ wà á ń dín àṣírí ọ̀sẹ̀ tẹ̀lé àtọ̀bí kìlọ̀ fáwọn fámìlì rẹ̀ àwọn tó súnmọ́ ju bẹ́ẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ bẹ̀ẹ̀ lórí wọn ànábì wa jáde àgbogbo wọn jọ àwọn àbújá àwọn abúlé bá sọ fún mi pé àwọn kan kọ̀ wá kó ìjà wá látàkà òkè àpáta báyìí tẹ́ gbà mí gbọ́ abẹ́ ti gbà mí gbọ́ wọ́n lè ti láti gbà ọgbọ́ máa ń jẹ ọgbọ́n náà àlẹ́ kàtẹ́ ìbá àbá lọ́wọ́ rẹ̀ kí ni nímú àgbà ọgbọ́ ànábi wa tẹ̀ sára ẹ̀sùn pé tọ̀ wọ́n ti fi mẹ́tọ́ ti sẹ́ àkàrà mi fi yé o ẹ̀jìnà gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń dé o ẹ̀pà gbogbo ẹ̀ tí ìyá àwọn sùhánù wọn tààlà bẹ́ẹ̀lẹ̀ sẹ́ni tí yóò bá pa ẹbọ tí ó kí ló wá jáde lẹ́nu wọn jọ̀hún wọn ni ajá alàlẹ́ àlẹ́ àdá ìlà àwọn àdá ìnà àdá làṣẹ ìlú ìjà ẹ̀ máa gbọ́ mọ́lẹ́ yìí ajá alàlẹ́ àlẹ́ àdá ìlà àwọn àdá gbogbo àwọn òsè yìí ti ta ní ó wá ní kápá ọbẹ̀ yìí ká máa jọ́sìn fún ọbẹ̀ yìí ọ̀sán tó ìnà àdá làṣẹ ìlú ìjà ìjẹ́lẹ̀ wọn bá wọn ṣe fẹ́ ànábì tó ń gbà wọn wọn ṣe fẹ́ ànábì tó wọn ṣe máa ń ròyìn dáadáa tó àtijọ́ náà lọ ká ti bẹ̀rẹ̀ wọn ti bẹ̀rẹ̀ bí bá ànábì sọ̀rọ̀ láwọn ẹ̀dá sọ̀rọ̀ ká wọn náà ló kọ́ àti àbúrò àdìjọ́ tó fi ṣe ìlànà ìṣẹ̀lẹ̀ láwọn ẹ̀dá sọ̀rọ̀ láwọn òní ṣé tó wá kó wájọ kírè ló wá kó wájọ bí wọn ní káfíńtà láta yà Muhammad ó wọn sọ fún nígbà tó bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ibà nàbí jẹ́ ó bà nìkẹ́ níjẹ́ ẹ̀yìn ẹ̀yìn àwọn ibà máa ń kòwé kan wọ́n ní àti ìkẹsẹ̀ kan bójú ọ̀ní kí n pa ẹ̀dàgbọ̀n àwọn ilé ìlú tí mo rò pé á jẹ́ ìyẹ́jú ẹ̀ ń tùbí tùbí lé kí kò tètè yé wa àwọn náà wọ́n bẹ̀rẹ̀ báyìí bàbá wa jáde síta ń bọ́ ọ̀rọ̀ ibà bà nàbí lọ́wọ́ ìjẹ́ lọ́sọ̀ ká ní wọ́n kàlá wa sọ òdìdí súra ká kalẹ̀ táwọn kàá sáré jà mú ìdè wọn ni sábà ti àdá àbí ìlà àbí wọ́n sábà ọwọ́ kàló nà sáà nẹ́bí Allah subhanahu wa ta'ala ní ibi yẹn Allah subhanahu wa ta'ala ọwọ́ àdúrà sílẹ̀ kí ni ìjọ lójú ṣé nítorí owó tó ní má àdìnà àdùnkù bá lu má lu wà má kẹfà àtọwó tó ní àti gbogbo tó lóun kójọ kò lè rọ ọrọ kó níbi ìyàwó àtúntàn wọn tàbí àjọ òbí dàgbé àmà àyẹ̀tìlá náà wọn dàtàlà tó bá jẹ òbí dàgbé yóò jóná iná táàbí tó bá jẹ òbí dàgbé àmà yìí dàtàlà iná ti ń tò fèrèfèrè ni wàmùrà àti wàhámà àti yàwó ẹ̀ yàwó ẹ̀ lé hama alaka àtọ́ tó jẹ́ pé òun ni máa dé yóò máa lè kó ìjẹ́ lẹ́kùn tó jọ̀nà bá dàbí sọ̀rọ̀ àwọn àlùfáà tó máa lọ rí dìrùn tẹ̀síru mi ní hama alaka àtọ́ ẹni máa ń sọ gbogbo káàkiri yóò máa sọ gbogbo ànábì àwọn mùsùlùmí a kò tó ti kó àwọn tó bẹ̀ wọ́n àwọn àwọn náà bẹ̀rẹ̀ àwùjọ alẹ́ lónìí agbára ká àwọn àlùfáà náà wọ́n ti ń segin àti wọ́n ta máa dáta àtọ́ òun máa ń ṣe kíni ní máa ń kó igi sẹ́gbẹ́ sójú ọ̀nà yóò máa sọ̀rọ̀ wọ́n káàkiri fi ṣì di ha ábùkù mi màtà lọ́jọ́ òbí dàgbé ábùkù àwọn ọ̀tá tó lọ lẹ́gbẹ́ látara iná lọ́sẹ̀ ọlọ́sùn hàn wọ́n tààrà wọ́n sọ̀kalẹ̀ kó fi fún wọn létí ìjọ wọn tó pé ìbẹ́nu àlùfáà ń sọ̀rọ̀ lónìí èdìbò àmì ẹ kàtàbàtì àdàmú èdìbò àmì kò sí jíjẹ bẹ́ẹ̀ inú làlá nàbí sọ̀rọ̀ wà wà ní ọ̀sẹ̀lá yá àwọn tí wọ́n ń ṣe ní israẹli àwọn tí wọ́n ń wérí òkú àwọn tí wọ́n ń kún wọn búbú ibi ọmọ àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe kàtàbàtì àdá àtàlámùtà àti ìfà fún wọn àà so eléyìí mu àdáda lẹ̀ ní o inú ẹ̀sìn àwọn sùhánù wọ̀ tààlà tàbátì àdá inú àyà kùránì náà ló wà ìyẹn wọn kà á sùrà kùránì ló wà èyí pé wọn wá ń láyò pé súrẹ́ ìpè ní ẹ̀dá wa bẹ ṣépè fún abẹ́ta wa bẹ ba tiẹ̀ jẹ́ bá ìfọ̀ ní sẹ́yìn tàbá jàdá àwọn fi ba tiẹ̀ jẹ́ ni àhá ó sì máa tún sẹ́yìn sí kí ló ba tiẹ̀ jẹ́ ni. tó eléyìí ò sí fún làlá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá wà lọ sọ̀rọ̀ ibi tá a ti lọ òun náà ní pé kí ni ike àwọn tẹ́ ẹ̀rí yẹn àwọn sílẹ̀ korúkọ rẹ̀ àwọn Yahudi kan bẹ àwọn tó yẹ pé àwọn kan fúnra wọn gbà bá nàbì jà inú wọn ni Abdullahi ibn Salam Abdullahi ibn Salam náà sọ yìí àfa àgbà nínú àwọn Yahudi àfa àgbàdo gbọ́n mọ̀ pé áà ah, òní mímọ̀ yìí abúlé ìlú sàlá wà lọ ìbá àti sàlá wà lọ sàlá ń jọba nígbà tí àtàwọn ó tẹ̀sán mi ó yé dáadáa ẹni tí wọ́n sọ yìí wà lọ ìbá àti ó wá béèrè ó ti dẹ́wọ́ bá náà ní sọ̀rọ̀ àti sàlá ń bẹ́ẹ̀ ó béèrè àwọn béèrè ó wá fi lọ́kàn balẹ̀ pé áà ah, ẹni tí wọ́n sọ náà ó wá fi bá àti sàlá wà lọ sàlá ń bẹ́ẹ̀ àwọn gba ìsìlámù àmọ́ kó o tó àná kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn náà pé bóòlù ń jẹ́ ẹ̀dí bá wọn ní ìlànà ìhòòhò dá ọ̀hún gbogbo wọn a máa dùnṣe pele mọ́yà wọn a máa parọ́ mọ́yà tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn dé báyìí ti báyìí ó kọ́ tó jẹ́ ni wọ́n máa sọ. ànábì wa pe àwọn ìyàwó bí wọn á dé ànábì ní bóòlù abúlé àti sàlámù lọ́dọ̀ ìfọ̀yà xayiruna wọ́n mú xayiruna àwọn èèyàn onímọ̀ onímọ̀ ni àfa ọmọ àfa ni ẹ onímọ̀ ni nínú wa àwọn bàbá tí wọ́n bí gan onímọ̀ ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ bí mẹ́sàn-án mẹ́wàá àlejò wa ni àwọn àìsàn mi ni àtìlá bóò ni ó di tó bá wá tó gba ìsìlámù wọ́n ní àádọ́ àdúrà fún ìgbà rẹ̀ fún òtí ẹ̀jọ́ balẹ̀ gan wọ́n lọ́wọ́ sọ fún bẹ́ẹ̀ láíláí kí ló bàdé bẹ́ẹ̀ wọ́n ní àádọ́ àdúrà fún ìgbà rẹ̀ à ọlọ́wọ́ sọ fún bẹ́ẹ̀ ìsìlámù ẹ̀ àbúlá ẹ̀fọ́ sọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ ó bá ní aṣáájú aláìlá ìrọ̀lá wà á ní ọ̀sán ọ̀sán ìgbà. àwọn ìyàwó yóò tẹ̀ ẹ̀sìn jú lẹ́sẹ̀ kan náà wọ́n kà yí padà ní wọ́n ní ṣáàrù náà wọ́n fún ṣáàrù náà bẹ́ẹ̀ wọ́n ìta sọ́lẹ̀ kan wò rí bẹ́ẹ̀ ẹ́ eré ní ikú ọmọ ní wọ́n fún ṣáàrù náà àwọn bá bá náà rẹ̀ àwọn ọmọ arákìnrin ní wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ irisirisi nípa abúlé àbúsàlá abúlé àbúsàlá wọn fún àlejò ìbòmí tó ṣe sọ fún ọ pé kọ́kọ́ bí wọn náà ẹ̀dùn àti pé ìjọ àwọn ẹ̀wù jẹ́ ẹ̀rí ọkọ̀ ògbò wọn a máa bọ́ pépélé tí ò sí arabu wọn a máa sọ̀rọ̀ arabu fún yà tí ò sí lára yẹn wọn máa fún yà so eléyìí náà nìsín nínú àwọn kíni nínú àwọn arò òkúta kò wà tó jẹ́ pé a ó gba ẹ abúlé àkàtàlá ó gba Islam nígbà yà lẹ́yìn ìgbà wà lọ́la so tó jẹ́ pé àwọn wọ̀nyí wọ́n rí i kà nínú kíra wọn pé àkọọ́lẹ̀ ti bẹ kíra nínú wà wà ní ìwọ̀sán ń bọ̀ wá kẹ́bùsù wà nínú sọ́ọ̀tù sọ́ọ̀tù ọ̀gbà ṣẹ̀rọ̀ bí rọ̀ṣúlì yá àti ìgbà ìfowó Ahmad. mo wá láti wá fún ilé òní pa ànábì kan tí ń pọ̀ lẹ́yìn mi ní o orúkọ rẹ̀ wọ́n jẹ́ Ahmad. ẹnìkan àgbà pásítọ̀ ni wọ́n pè ní bẹ́yà òye wọlé ọ̀sán ní ẹ̀nà gbogbo rẹ̀ àgbàlagbà náà pásítọ̀ ni. ẹni tá à ń sọ yìí síwájú kó di mùsùlùmí ó ní ní náìjí ní gbogbo àwọn náìjí náìjí wà náìjí náìjí kìíní gbogbo àwọn ìkéde táwọn máa ń ṣe káàkiri ìlọrin pọ̀ kí pọ̀ gáà ìlọrin pọ̀ kí kan kó láwọn táwọn bẹ́ẹ̀ di ẹ̀ ìpè kọ́dà wọ́n gbé kọ́ńtàkì ní ẹ̀ fáwọn wọ́n gbà ká ní ẹ̀ fáwọn ìpè ọdún báyìí o àgbọ̀dọ̀ ní gbé gbogbo ní jẹ́ ìpèpè pípẹ́ǹtì ọgbọ̀dọ̀ kalẹ̀ ìlọrin lọ àwọn débi pé òun á fi lálàá ibo òun ti mùsùlùmí òun fi lálàá kó òun ka kùránì à kó tó di pé ọba tó di pé kó tó di kó wá kó tó di kó gba ìsìlámù yìí wọ́n tábù lọ wọ́n tábù lọ sínú àkókò rẹ̀ kan bóyá Róòmù àbí kan ló làwọn tábù lọ àwọn àti pé àwọn túlẹ̀ àwọn sẹ̀lẹ̀tì àwọn ni bí àwọn àwọn pásítọ̀ yìí ti di pé kọ́ àwọn àlọ́ sílùú Róòmù àbí bóyá Róòmù náà ló pè é ó ní níbẹ̀ àwọn ẹni báyìí tí wọ́n kọ pẹ̀lú èdè hebrew tí wọ́n fi kọ báyìí kankan original èyí tí wọ́n translate o ó ní ó wà ní ọ̀nà ìbí wọn bẹ́ẹ̀ wọ́n làwọn ọmọ wọn láti ẹ̀ náà ló sọ̀rọ̀ ní ìjọba tẹ̀sẹ̀ wọ́n làwọn ọmọ wọn láti ìjọba olùwà kà olóhùn ní ibẹ̀ báyìí wọ́n sì fún àwọn lédè yẹn táwọn náà sì máa kà olóhùn ní ibẹ̀ báyìí tí wọ́n dà pọ̀ olùkọ́ àdáyé sọ̀rọ̀ bá wà á yọ sọ́lá síbẹ̀ tí ní Muhammadu ṣe ó ní mo ti wá rí ó wá kà wọn láyà a kí muhammadu wá dé ní báyìí ó ní bóun ti pè é tó jẹ́ ìmọ̀lá ọkọ̀ ní ìmọ̀lá àti ọjọ́ pé a òun tó wù yìí èyí wù ní òun náà fẹ́ sọ òun náà rí bó láwa ṣe ìkọ̀lẹ́ kí káwọn lọ́ọ́ lè bá wọn ọ̀gá wọn wọn bá lọ́ọ́ lè bá wọn ọ̀gá wọn wọn ti bá wọn yìí wọn ní ẹ́ tó tẹ̀lé ní pé bó ti wà bẹ́ẹ̀ lánàá ẹ̀yà bó ti wà bẹ́ẹ̀ lánàá ó kàn sí pé àgájá wọn kà fún yín dáwọ́ kọ́ ẹni máa kí ọ̀hún kọ̀rọ̀ wá wù wá máa kí ọ̀hún ọ̀tẹ̀ máa ẹ̀kọ́ sí i. ó ní láti dá àwọn sábùlọ̀ lára àwọn òbí balẹ̀ mọ́ tóbi wá délé òkè náà sábà wá tó lọ́kàn nígbà tó yàrá ìdé ó kà pọ̀ àpọ̀ ẹgbẹ́ náà àwọn òbí àwọn òbí mùsùlùmí o ó sì wá tó bí mùsùlùmí nù. ó wá di mùsùlùmí ó sẹ́ ó sàlàyé fún àwọn ọmọ rẹ̀ ó sàlàyé fún àwọn ìyàwó ẹ̀ ó ti wàhálà gán lórí ìyàwó ẹ̀ fún mi pé So, nígbà ìgbẹ̀yìn tá a sọ yìí nìyí àwọn ọmọdé padà wá bẹ̀rẹ̀ sí kéwú ibi pé àwọn ọmọdé lọ fẹ́ sọ̀rọ̀ ìdílà wọn lọ lè kéwú. tó yín àti pé àwọn àgbàkan ń bẹ tó jẹ́ bí wọ́n ti dọwọ́ bò tó jẹ́ pé náà bá káwọ́ bò bẹ́ẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ yìí pé a Islam ló yọ̀ ọ̀nà sàgbọ́ tó bẹ́ẹ̀. kọ́dà àríkù wọn nínú àwọn tó jẹ́ pé lẹ́tọ́ àyè ìrántí okọ̀ rẹ̀ bóyá dọ́kọ̀ abíọ́jẹ́ lórúkọ rẹ̀ ní yunifásitì lọ́lọ́ lẹ́tọ́ àyè máa ń dúró báyìí pé ẹ mú ibi tí wọ́n bá ti dá báyìí nínú báyìí ẹ mú wá lọ́wọ́ pé Jesus ó wá worship ní church ẹ mú gbóòrò church wá oníṣẹ́ omi tóbi ìṣẹ́ Jesus oní tẹ́ḿpù náà ló máa ti worship gbogbo àwọn kan wọ̀nyí ó wá ń tàlẹ́ nígbà tá a wà sáà nígbà tó ń fi wọn kọ́ wa ní àwùjọ ẹ̀kí àwọn ọmọ ẹ̀ ní wọn bí àwọn tó tẹ̀lé náà wọ́n yé jẹ̀ ká wọ́n àwọn kan lè fẹ́ lọ́ọ́ lẹ́sùn àwọn àyàn ta ìlú wọn wá láti fẹ́ káwá sàlẹ̀ jẹ̀ tó tábẹ́ ló bẹ̀ ń pé òdodo òun náà ní tó kí ni òun náà ní pé ìsìláàmù ní kátótó gẹ́gẹ́ bọ́dọ̀ ti sọ pé ìnà dínà ìdá bá ní ìsìláàmù ẹ̀sìn kátótó òun náà ní lọ́dọ̀ àwọn sùpánù àwọn náà ní ìsìláàmù tó ní ìlú tó kò fi sí jẹ́ ẹlẹ́sìn kejì ẹ̀sìn bá ti pè kán ní kejì ó tún máa pẹ́ nǹkan àwọn pé méjì nù so eléyìí tún máa pé Islam òun nìkan náà lẹ̀ sí kan ṣoṣo tí mùsùlùmí gbọdọ̀ sí òun nìkan náà lẹ̀ sí kan ṣoṣo téèyàn gbọdọ̀ kú lé lórí téèyàn bá kú lórí ẹ̀sìn bíi ìlànà bíi ẹ̀sìn Islam kò sí ọ̀nà àbáyọ fún ẹgbẹ́ ẹ̀kọ́ àti ọ̀nà ìyá so mùsùlùmí gbọdọ̀ gbìyànjú Allah subhanahu wa ta'ala wala tamutunna illa wa antum muslimun ẹ má kú o ẹ má kó ẹ̀ka kíni àríkẹ́ ìjẹ́ mùsùlùmí gbogbo ọ̀nà yóò fi àwọn ọmọ ìsìlámù yìí pé òun jẹ́ mùsùlùmí tí ẹ bá tó wá jẹ́ mùsùlùmí ọ̀tá kó tó wá jẹ́ mùsùlùmí sàn ẹ̀sìn bá kó jẹ́ mùsùlùmí yányá olùkóró fi kiri nìka àbá kó wọ ní ìsìlámù sábà ti tán má gbèrè títa kó kára wọlé má náwó títa kó kára yóò wọlé wọ ní ìsìlámù yányá ni tó òun náà làwọn sọ Ah, ọ̀rọ̀ àfáwà ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ní ẹ̀mí kọ̀ọ̀gá àti kọ̀ọ̀gá wọ́n ní wàdà hàn nàbí yìí sallallahu alaihi wasallam á nílùú lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àti ìjọ ànábì sallallahu alaihi wasallam ànábì kọ̀ fún wa ó ní ká máa fi ìlú wò ìkọjá àlà fásitì ata ayé ìlú ìbàdàn máa sọ̀rọ̀ kí n tó ṣẹlẹ̀ sí wọn bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn wọn bá ṣẹlẹ̀ sí wa yàrá tó ṣẹlẹ̀ sáwọn àlè kùtà tó ṣẹlẹ̀ sí wọn ànábì wọn bá ṣẹlẹ̀ sáwọn náà ó ní ká máa fi ìlú ká máa kọjá àlà ànábì wa sọ fún wa àdúgbò ẹgbẹ́ àdúgbò ìyá fún wọn gbólóhùn ní ẹ sọ́ra fún àlùkùlù àti ìkọjá àlà àti sọ̀rọ̀ àwọn ọ̀sán àti ìdá máa àdá kà máa ká ẹ̀ ọ̀bẹ̀ fún àlùkùlù àti ní ìtòpà àwọn tí wọ́n ti wáyé tó wá bí rẹ̀ ìtòpà bá wọn òun náà ti ní àlùkùlù ìtayọ̀ àlà ẹ̀bọ nígbà tí ẹ̀bọ kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé ebi tayọ̀ àlà náà ló bẹ̀rẹ̀ ẹ̀bọ bẹ̀rẹ̀ látòrí àwọn àpá náà ìyá àwọn àpá òní bàtàbà yìí wá kú á àwọn ọmọ wa ìdáni wa sọ fún ẹja mọ èrè wọn sábà mọ èrè wọn káwá gbé sí àdúgbò kálukú wa sábà rí yóò mọ ara wa lé sí pé wà á ti sábà ti fún wa ebi tó bẹ̀rẹ̀ lánàá àwọn kan kò lérí ẹ wọn tún lọ sí kíni wọn lọ lè fi àwọn eré yìí lọ́rọ̀ àwọn àbáwọn ẹ ṣebí ẹnìkọ ẹ ẹnu sọ́ọ̀tù náà tó ní látọ̀tà ọ̀run náà àlè àtàkùn wà látọ̀tà ọ̀run náà wájà àwọn ọkọ̀ máa padà bọ̀ wọn látara kí ni látara kí ni sitani padà fún akótó ọlẹ́ni dégbé wọn padà wà ń lẹ̀ wọ àwọn ẹ̀yẹ tó ẹlẹ́ni lẹ̀ láwùjọ wa lónìí bẹ́ẹ̀ ni kàtí wọn fi láfa bá kó lórí nìyí ẹ̀ ti wọn di abọ́tò lẹ̀ wọn àti ta wọn abẹ́rẹ́ akótó káàkiri wọn àni ní kan ní ọ̀ sẹ́ni kan bẹ́ẹ̀ tí wọn bẹ̀rẹ̀ lóbere wọn alẹ́ wọn alẹ́ bàrà wọn ògùrú eléyìí àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ti sọ pé kíbla ni wọ́n ti sàbí àbáyé wọ́n ti gbé bọ́tò ṣé wọn ti bẹ́ẹ̀ bọ́tò lálá ní gbogbo ara mi báyìí àti ìdí mi náà ti máa gbé sí orí facebook ṣe pé kíbla àti tó kọjú tó sàdúrà tó ti kírun tó ti fi kọ́ tó ṣe wùlẹ̀ lálá yóò gbé gbẹ bẹ́ẹ̀ náà yóò máa kírun dájú pọ̀ gbogbo àwọn ọmọ báyìí anabi ní tó fà òun náà gbé ní ìkọjá àlà tó anabi ká jìnnà sí kí n tó ṣẹlẹ̀ sí wọn kó wọn wá sí kí wọn bá wá ṣẹlẹ̀ sí àwa náà. ẹlẹ́kẹ̀rin nínú ọ̀nà tá a nínú ìdájọ́ mọ́wúlì nàbí kásọjọ́ bí táàmù àdókò sínú ẹ̀sìn ṣéèkù ní ẹ̀nà ìyá àbídá ti mọ́ òní yọ̀pọ̀ àwọn ìbá bá lè bí dáa ìlú rọ̀. ká máa ń ṣe mọ́lídà nàbí sallallahu alaihi wasallam á tún máa sílẹ̀kùn fún àdádálẹ̀ nìyí. àdádálẹ̀ bí máa rí tí ó bá bí máa yóò bí wẹ́ àdúgbò bí yóò dùn fún ìrọ̀ sẹ́yìn bá ti wá dá àdádálẹ̀ pé ká máa tún yóò bí àwọn wàlùsíkà lè fi ha àdìsùn náà yóò ti jẹ́ kéwòn tẹ́kẹ́lì kéwòn wa máa bí sí pẹ̀lú àwọn àdáda lẹ̀ ìwà àfasúnà níbi àlùsíkà lè fi ha àdìsùn náà nítorí ẹ̀kọ́ jẹ́ súnà mẹ́ẹ̀kì tẹ́ka máa fi sí Allah subhanahu wa ta'ala àwà yóò wá pa á sí yóò wá múra sí nǹkan tó jẹ́ bíyà tó jẹ́ àdáda lẹ̀ wàlẹ̀ ha àdá tẹ́kùn ní nítorí yẹnti fún náà fi ìyá ìdíyà yìí ara rẹ̀ ó máa yá gágá níbi tó bá ti jẹ́ bíyà tó ti yá yóò gbọ́dọ̀ àgbàgbà sí nǹkan tó bá ti jẹ́ bíyà ẹ bá ní o kó tẹ́ǹtì láti bí ẹ bá tó wọlé ní ẹ wá ní wọn bẹ ní tẹ́ǹtì láti àyè ẹ ti bá ti tẹ́ǹtì kó wọn bí wù ú kó bí lọ gàgbà yìí yóò lù àwọn àwọn òyìnbó àti nǹkan tó bá jẹ́ bíyà àlàáfíà owó àfún wa wọ̀yẹ̀kùtàlù náà ní ẹ̀ tó ajẹ́ pé súnà lẹ́nu fẹsẹ̀ rí lẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ wọ́n máa kọ́ lẹ̀ òní ti nǹkan tó jẹ́ súnà lẹ́nu sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀gá àwọn tó kàtà níbi náà kàlí wa agbára ẹjọ́ mọ́ndé agbára ẹjọ́ àmì agbára ayámúdé tàbí kọ́ni ní olójú ọ̀rọ̀ àtàwọn tó lè fi ṣe àwọn àtàkì náà ti pè lọ́rọ̀ yẹn fún wa súnà tó jẹ́ súnà tó wá àjìbá kájà àwọn wa sí ká mọ̀ pa rárá ẹlòmíì ti yóò nílá máa ń wé mi ní o ẹ kí sòkòtò yẹn wọ́n ọ̀dọ́ àti sòkòtò máa ń pa kó tó tẹ̀ kó má dé kó tó tẹ̀ yóò tún lè gbé ga yóò máa kọ́lẹ̀ yóò máa ti lójú láti fi sọ̀rọ̀ àwọn àdéhùn láti fi wọ́n wa èyí tó bá ti kọjá kókó tẹ̀ ìná anábì ló ń jẹ̀fà àyíkò láwa tu láwa ti ta wíwù rẹ̀ anábì ní ma afọlá ta abẹ́ yìí nílẹ̀ láti iná àbáwá tó gbé dẹ́gbẹ́ bá bínú káwá sọ pé àwọn apẹ̀ yìí kàn ní anábì tó bá ti kọjá kókó tẹ̀ nínú gbogbo tẹ̀ bá wọ̀ lọ́kùnrin anábì ní ìná ìná ìwọ́n ìgbòho àti ọ̀gbìn àti ẹsẹ̀ ẹni tí ó wọ kalẹ̀ tó kọjá kótẹ́ òní. gbogbo eléyìí ti báyìí àwọn súnà àtàbí ni ìtọ́jú ọ̀ràn yẹn wà bẹ́ẹ̀ ìtọ́jú súnà wà bẹ́ẹ̀ àti wàá tún bẹ́lẹ̀ ká máa ro orí gbọ́dọ̀ ká tó kí wọn ẹ̀rọ ní sóòrò ní àti máa ti bá kó ká kó káàkiri ẹ̀dí bá ẹ̀rọ ní òde ṣe àmọ́ tó wá wá jẹ́ pé ìta àdáadáa lẹ̀ yóò ti fi yóò wá yóò wá charge ara yóò wá yá gágá yóò wá múra sí wọ̀nyí ìdúnà ha wọ̀nyí àdúnà àlà irú àwọn tá à ń sọ yìí wọ́n máa wá bí súnà nàbí sọ̀rọ̀ wá wà lọ́wọ́ lọ́wọ́ wọ́n yóò àdúrà àdá wọ́n dà wọ́n máa gbógun sí àwọn títí súnà àwọn tó wáyé pé wọ́n sàdádá lẹ̀ ara wọn yàtọ̀ hàtà sọ́ra bí àwọn kúlà wò bèbè àwọn àtún bèbè sọ̀rọ̀ yà àtún bèbè ẹ̀yà àtún wọ̀lọ̀wà ni iṣẹ́ òṣèlú àwọn tá à sọ yìí ẹ wà pé àtàmẹ́ẹ̀sì wọn bí àtọ́jọ́ bí ẹ̀ nílẹ̀ sí kájídé bí àtọ́jọ́ bí àná bàbá kò wọ́n máa nàkàràkà ni wọ́n máa jẹ́ ní mọ́lídì bàbá kò lórí ilé yìí ní ọkùnrin ìjọba wa ní níta ọdún lọ ọkùnrin ìjọba ní níta tó ti máa lọ wá ọ̀dọ́ ló là wọ́n yá ló ń gbà yẹ. tó a ṣéèkù ní wọn kọ́sà fún ilé àfẹ́ ọ̀fin kó ló ń fi ọ̀fin tó ní dẹ́kọ̀ mọ̀wálé àyíká ó ní àwọn àwọn àtọ̀ yìí wọ́n wá pín yẹlẹyẹlẹ tó jẹ́ pé ó kálukú ìjọkọ̀ọ̀kan wọ́n máa fi ayẹyẹ mọ́lìdì àpá wọn ṣé kù wọn. ẹ̀dí bá mi ẹ̀wù láwùjọ wa ní ẹ̀ mọ iye mọ́lìdì wọn ti a bẹ̀ ọ́ ti ṣe màtó mọ́lìdì làwọn ti àwọn kó ti mọ́lìdì àwọn láti jẹ́ àmì àwọn kó ti mọ́lìdì ṣé kù dáta láti àwọn kó ti mọ́lìdì kíná kọ́kọ́ rẹ̀ ìyá mi àwọn kó ti ti babalágbádé àwọn kó ti ti bàbá ní òmùkó ẹ̀dí bá mi ẹ̀dí kìrìsì wọn ara tó ṣe kòkò pé bẹ́ẹ̀ bá ti dáadáa dálẹ̀ lẹ̀ ẹ̀dùn àmì kòkò sí yóò lè ma mi. Ṣébi tá a máa parọ́ mọ́ pé tá a ti ṣe tànẹ́bí bí a ànẹ́bí tó di ó ti yá sórí wa ìyá kí làwọn bá ń jẹ lórí rẹ̀ lórí rẹ̀ tó dá lórí rẹ̀. Wàlá ó dàbí ẹ̀rí ẹ̀ ṣé ìyá tànẹ́bí jẹ àbí ànẹ́bí jagun ó ṣe gbogbo ó ṣe sórí ẹ̀ lábẹ́ àrùn pé a máa sọjọ́ bí rẹ̀. Ó dà ó gbà wọn láti wá fi kùn yín náà ìyá kí làwọn náà tún jẹ tàwùjì fún un tóbi táà ti mọ̀ ní pé èèyàn ní sílẹ̀kùn bíbí alẹ́ àyàfi kó ṣe kíni àyàfi kó tó bí ma bíbí àmì àwọn ọmọ bíbí àmì yóò tún wá bí yóò tún wá máa lágbára ju olú àwọn eléyìí lọ ṣẹ́kùn mi kà máa wù alibadawi gẹ́gẹ́ bí ọjọ́ ìbí badawi afa àtúnà afa àgbà wọn tó bí egypt wọn kò ìbada alibadawi wọn máa sọ ọjọ́ ìbí rẹ̀ ní cairo egypt wọn bìnrin arọ bí wọn máa sọ ọjọ́ ìbí nínú bí àwọn afa àgbà tó bí wọn á bá tọjọ́ sí wọn kó jẹ́ pé àwọn wọ̀nyí ò ní sì ní wọn á pè wọn ní wọn ọ̀rọ̀ pé bóyá wọn wọn pè é kọ́kọ́ ẹ máa ní wọn máa pè wọn pé bádàbíà bádàwí pé bádàwí wọn á nà wá lọ́wọ́ wọn á sànú wa ẹni tó ti kú ti bẹ̀rẹ̀ sàré wọn wá sọ lọ́wọ́ rẹ̀ tó àtàwọn wà ní ìdí míì àti bọ̀ wà ní àkẹ́kọ̀ọ́ ní àkàmọ̀ wà wà mí àrọ̀bí wà dàtúkì àwọn àfa àwọn àwọn afọ́fisùn bí ẹ̀yìn ká yẹ gbogbo àwọn àgbà yìí kàkàrà yìí ti náà wà tó jẹ pé ó kálukú wọn ni wọ́n ti ṣe mórí ní ó kálukú wọn lọ́dọọdún ẹ̀wọ̀n àwọn ìta adákọ̀ nìyí òun sí sọ̀rọ̀ wá tẹ̀lé tẹ̀wájú délu mi yìí àwọn náà tún ní àwọn sọ̀rọ̀ tí wọn. kí ló bá nígbà tí wọ́n ti dáta nẹ́bí lẹ̀ wọ́n fẹ́ gba àbẹ̀wò láti fi ní láti gbé àwọn kàmínà wọlé. bàtà bísà ní ẹ àwọn àbáyé láti ní alùpàá máa wá ọtí àbúyá àwọn àbá àwọn ọmọ tó wà lẹ́bí tó adéwé ká máa tó fún wọn náà tó àwọn àbá tó wà lẹ́bí kí ni wọ́n jogún ẹ wọ́n jogún mímà àtọ́jà tó sọ̀rọ̀ àwọn ẹ̀rọ wọn jogún súnà àtọ́jà tó sọ̀rọ̀ àwọn ẹ̀rọ wọn. àwọn tí àwọn àwọn tàbí àwọn ti bẹ́ẹ̀ ayé wa òun náà ní àwọn akákóra ẹ̀ jọ káwa máa sọ pé ẹ máa sọ pé Allah Allah Allah kẹ ẹ máa gbóhùn kankan náà àti gbogbo ayé lókè ní ilé rẹ̀ gẹ́gẹ́ bó ti wà nínú súnà nìjà yìí nínú àdébò abáwá abúláyé wà lọ́dọ̀ bí ọba wáyé wọ́n ní jọ́ka àbúkú tá àlẹ́ àṣáyé sábà bẹ́ẹ̀ lọ́dọ̀ ìkírun abúláyé wọ́n ní wọ́n

abúlé ìlú màsúdì kọ́ wọ́n lè fi jáde kó wá wá jáde abúlé ìlú màsúdì wá ní ọ àbúrúsá tó ti pé mo màdé màkà èèmà kí lórí ó ní tí mo rí òun náà ó ní tí mo rí yìí tí wọn náà bá ń bẹ ìnà ìṣá tí wọn náà tọ́nà ò bá ti pa ọ́ ìwọ gangan ó kojú ara rẹ ní mọ́tíláṣí nígbà tí mo dé mọ́tíláṣí báyìí dé abúlé ìlú màsúdì kó bá bá mú bẹ́ẹ̀ à ìwọlé ó ní ìwọlé tẹ̀ ń ṣe yìí à wọ́n ní má àwọn dáná ìlànà lọ́ba yìí dáadáa náà la gbàlẹ́ òun láti ìlú àti títí náà láyé láyé lọ́la wọn là wí àwọn àwọn àlọ́ sùhánà aláàbò láyé là wí aláàbò là wí àbẹ́ ìfúnpọ̀tò wa sọ pé káwọn mú orí ìṣẹ̀lẹ̀ lọ́ba yìí láyé ti bá wọn mélòó mélòó ẹni tí ó máa wá orin tó tó ní orin láyé orin yóò gbàlẹ́ òun wákàtí kò ní nígbà tí orin ọ̀sẹ̀ orin àbúlá ìfúnpọ̀tò wa sọ fún wa pé ìgbà wo làná tẹ̀tún tẹ̀ ti bẹ̀rẹ̀ lé yìí ìta àfihàn pé kò sí láyà ànábì nù àmọ́ ẹ̀kọ́ ti wá gbọmọ nígbà wò ànábì lọ rẹ àwọn kan lu ànábì òbí ìbàjẹ́ tán àwọn àtọ́ ànábì tó fi lẹ̀ kò kó òbí ìgbò ànábì tẹ̀ kú láàrin wa sáájú òun náà lè wá bẹ́ẹ̀ lé yìí ọwọ́ àlùkò ẹ̀kọ́ ti wá gbọmọ jọ pé inú kẹ́ ẹ gbà yìí pé ẹ mọ̀nà ju ànábì lọ àwọn tàbí pẹ̀lú tẹ̀sí àbíkẹ́ ẹ̀dùnmọ̀ pé ojú ọ̀nà àánú àmọ́ ẹ̀kọ́ tí wàá sọ wàá sọ fún wa fún wa ìpè ìbáwọn tàbí àdáni bẹ láwùjọ tẹ bá tẹ kí ìfowópamọ́ tẹ yé yí kó láti lé àwọn tàbí àdáni bẹ lọ́kùnrin ayé ẹni tó gba hadithi wa wọn làwọn náà sọ yìí tí abdullahi kan tó ti ti wá àtúntò yìí ó ní àwọn padà wá rí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn padà wá wà lára àwọn àwárí ó jẹ́ pé kí ni ṣe pé àwọn náà wá pèsè àwọn mùsùlùmí náà pa àwọn mùsùlùmí jẹ́ òmìnira wa ẹ̀dí bá gbà wọn àwọn náà padà wá sí wọn padà wá jáde táwọn náà wá ń pèsè àwọn mùsùlùmí tó túmọ̀ pé kí ni irú àwọn ọ̀sán báyìí tó bá jẹ́ pé má bẹ́ẹ̀ mẹ́ẹ̀sì ni kákóra wájú ọ̀tá máa wá wí kíríkà lóhùn kankan náà àjọmọ̀ yorùbá pọ̀ tó má bẹ́ẹ̀ mẹ́ẹ̀sì ni àbúlá ìgbé mọ̀tò kò ní takò àwọn kò ní takò àwọn wọn ṣe àbúkúta àlàkáyé kò ní jọ́ lójú tẹ́lifí pé wà lọ́lẹ́ bá àbúlá ìgbé mọ̀tò dìbẹ́tọ̀ ẹ̀yin tẹ́ ẹ fún mọ̀jù wá lọ níta ni ó túmọ̀ pé nǹkan yìí kò so ibi tá a ti lọ ni pé àwọn mọ́lìkì eréṣiríṣi òun náà kọ́ máa wá dálẹ̀ ṣẹ́gun ni wà á gága láàyè kọ̀ọ̀kún náà ní mọ́lìkì ìlà wà ẹ̀sẹ̀ ló nàbí à. tó báyìí ni ẹ wà á pé wọn ò ní ti parí mọ́lìkì kan ó bẹ̀rẹ̀ kẹ́ wọn ní ti parí kan ibi wọn ti túká mẹ́lẹ́ yìí náà wọ́n ti máa déètì ní ibẹ̀ náà wọ́n ti máa ànáǹsì tẹ̀lé ní ìgbésọ̀ ẹ bàbá wa ní wà náà ti jáde dáàlì kàlẹ́ pẹ̀lú wú ìhà òlà ìfọ̀ òkà nítorí wàá tara ìjáde ni pé ìkọjá àlà ìkọjá àlà látara àwọn tó ti kú yìí àwọn tó jẹ́ pé ìsá tó ti kú àwọn akọjá àlà látara wọn wà lè lẹ́yìn yìí àtàwọn tó yàtọ̀ sáwọn tá a sọ pé wọ́n ti kú yìí dòdò á òhun mi dùn nìlá ọ̀rẹ́ wa jẹ́ pé wọn a máa pè wọn wọn wá pè wọn lọ́sọ̀ọ́ báwọn ṣe ń pe àwọn ṣéwù yẹn kó oṣù síláyé máa wọn pé wọ́n sì ní àǹfààní wọ́n sì lè ti bá wọn wọ̀yẹ̀ kó wú wọn pé kọ́dà wọ́n ní ìnira tó lè ti bá wọn tó lè kó bá wọn hàtà ń sádà kó ní ní ìlà ṣèkù títí náà fi wá yọ kódà kó bẹ́ẹ̀ ti pé pété yàrá ti ń pe nǹkan nílẹ̀ yàrá tó hàn wọ́n kàálà yàrá lè kó ní ìlà kò sí yóò yọ kóró kó bẹ́ẹ̀ ti ṣéèkù ni wọ́n wá sẹ́yìn padà lọ síbi ẹ̀sìn àwọn gàìlíyà ẹ̀sìn àwọn àbáláyé táwọn ọjọ́ kù sí tó ẹ̀ka níbi olóde ẹ̀sìn gàìlíyà ó ní wọ́n á padà lọ síbẹ̀. ṣéèkù ni alẹ́ nínú ọ̀gá ló bá òfin yìí àwọn tí àwọn ọ̀gá àwọn ọ̀gá sọ nípa wọn pé wọ̀nyá àbùdó náà mi kú nílà wọn àwọn tí wọ́n ń jọ́ sí fún àwọn tó yàtọ̀ sí àwọn ọ̀gá ìdí wọn wàlá ayọ̀ náà ìwú wọn kò sí àǹfààní nǹkan tó lè fún tó lè fún wa wọ́n yẹ kó wú náà áwù láì fún àwọn náà ẹ̀ ń dà wá wọn bá sọ pé àwọn tẹ̀lé tá pè yóò àwọn ni wọ́n ti pè fún wa tó bá di ọ̀dọ́ wọn sọ àti wọn dáadáa àwọn ni wọ́n ti pè fún wa tó bá di ọ̀dọ́ yàrá yàrá ní tí wọ́n máa wúlẹ̀ fún wa. وقال تعالى الله سبحانه وتعالى صفيه والذين اتخذوا من دونه أولياء àwọn tí wọ́n mú nǹkan mí ìgbà tó ti Allah subhanahu wa ta'ala kí wọ́n mú wa ní ọ̀rẹ́ ayò ìdí wọn máa sọ jáde lẹ́nu wọn ni pé máa ń àbújù fún ìlà àlè ìpàdé òkú náà ìlànà àtúnfà kò sí tá à ń torí ẹjọ́ ti fún wa kì í ṣe torí tiwọn ìlà àlè ìpàdé òkú náà ìlànà àtúnfà àtàwọn pé wọn kábàá sọ àmọ́ àwọn ọmọ àlè wọn tààlà yìí ìtumọ̀ ẹ̀dá ni pé àwọn tàn ní wọn ti àgàsọ síwájú ọ̀la ọmọ àlè wọn tààlà kò sí tó fa gbélé àti ìdá àdádálẹ̀ sínú kiri sínú ẹ̀sìn kò sí bí yóò ṣe dá àdádálẹ̀ kan sínú ẹ̀sìn ní ìwà kọ̀ọ̀tù rẹ̀ sèwani ah, a bíbí àti o àwọn kọ̀ọ̀tù rẹ̀ àwọn tí wọ́n dá alẹ̀ lọ́jọ́ kìíní àti lọ́jọ́ àwọn òbí rẹ̀ wọ́n dà ń tẹnu àwọn tí wọ́n máa ń ṣe ń jọ̀wọ́ tó jẹ́ pé wọ́n dáná fáwọn èèyàn wọ́n dáná wọ́n pa màdúù láì máa yé wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn yóò jẹun wọ́n sọ̀rọ̀ nípa ànábì tòun ti bẹ́ẹ̀ náà kò sọ ọ́ di kó wà mẹ́ẹ̀sì nítorí pé kò ní ẹ wá wò ní àwọn èyí wọn ní ah, àdáda dáadáa náà láti ṣẹlẹ̀ àgbàlẹ òpè rẹ ẹ wọn làwọn fáwọn yìí fáwọn níbi ni wọn làwọn fáwọn yìí ló jẹ ni nígbà táwọn yìí wọn lọ sí ti wọn ikọ̀ tó wọn. níta fi mọ̀ ẹ́ pé àdáda alẹ́ tí ẹ bá fi lè dá alẹ́ nínú ẹ̀sìn kò sí nǹkan kan tí ó bí àdáda alẹ́ tó burú bẹ́ẹ̀ lọ òun náà ní wọn lọ sí. eléyìí òun náà ní àlàyé nípa kí ni ìdájọ́ bí àlàyé gbogbo àlàyé tá a ti ṣe àgbàtà àti ẹ̀rọ yìí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ìlú wa náà bá wò dáadáa ntí ó yé wa òun náà pé ọjọ́ bí àdáni sọ̀rọ̀ wá wà á lè wọ̀ sọ́lá kò sínú ẹ̀sìn gbogbo nǹkan tí o bá ti wá sínú ẹ̀sìn báwọn táwọn èèyàn fi ń jọ́ sí bídí àríwọ̀n pè àdádálẹ̀ rẹ̀ gbogbo àdádálẹ̀ wa rí o àdáni sọ̀rọ̀ wá wà á lè wọ̀ sọ́lá ní àmì rẹ̀ gbogbo tó bá ti wá dánú sí láti ní kájí gbogbo tó bá ti dé àmì mùsùlùmí máa ń lori lórí àfìrọ́kùn mùsùlùmí a máa ń rìn lójú ọ̀nà tó fi kíni ojú ọ̀nà tó kọ́ ni àyè rìn lójú ọ̀nà tí kíni ojú ọ̀nà tí wọ́n máa kẹ́ bí kíyàn dá ìdóse yìí òbí jọ làwọn kan ìdóse yìí òbí jọ làwọn kan gbogbo eléyìí wọn náà ló yẹ ká gbọ́ yé látara yìí tẹwájú bá tẹwá sàlàyé ká gbogbo àwọn ìlú wa sàlàyé tó jẹ pé àbíkàbá ní ọkàn tó máa kí ojú pé nǹkan wà lẹ́yìn mi rẹ̀ kó yẹ kó ti gbé e pé àmọ́ níbi yóò gẹ́gẹ́ bá ìṣàlàyé rẹ̀ yóò kò lẹ́rìí mẹ́jì o yóò ti lágbo yẹ lẹ́yìn. àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn kan bẹ tó jẹ́ pé bóyá látara ìfẹ́nu bóyá látara tẹ́lẹ̀ omi ìjẹ́ bẹ́ẹ̀ bóyá látara pé àgbà àgbẹ̀ kó parun náà ni bá a ti bá a ti wọ́n ṣe é lù àwọn náà tó bá jòkó wọ́n á tó wá kó àwọn akéwì láwọn nǹkan tí èsè yìí láwọn nǹkan tí ò lẹ́sẹ̀sẹ̀ àbí nǹkan tí wọ́n tún sí ìdí èsè tó máa rẹ̀ wọn àní èyí táwọn gbára lé nìyí tó léyìí òun náà ní á sọ̀rọ̀ délé tó bá jẹ́ wáyé pẹ̀lú ọ̀gá ọ̀gbìn pẹ̀lú ọ̀gá ọ̀gbìn àti ọ̀gá àlá àwọn akọ àwọn ẹ̀mí ẹlọ́pọ̀ náà àwọn àwọn àtàlàyé rẹ̀ ètò òòlù lè ṣe jẹ́ ẹ̀yìn fún àwọn ọjọ́ bí àdáyé táwọn ẹbí òṣèré táwọn ọ̀gá àbá òṣèré gbogbo òṣèré tó léyìí òun náà ní tó ń ṣe pẹ̀lú ìdájọ́ káfọjọ bí àjẹbí sọ̀rọ̀ wa wò àlè ìwọ̀sàdá gẹ́gẹ́ bá a ti sọ gẹ́gẹ́ bá a ti gbé fún wa tí o ní ìfẹ́ àjẹbí tó láti fún wa afẹ́ àjẹbí sọ̀rọ̀ wa wà ní ìwọ̀sàdá àgbà pàtàkì àjẹbí a ti mọ iṣẹ́ ti fi dáná sọ̀rọ̀ wa wà ní ìwọ̀sàdá kó lè dé káwá fẹ́ àjẹbí ká bá pàtàkì rẹ̀ yìí ibi dáa ti máa yí àpẹẹrẹ táà máa ti gbé ìdáná ti gbé wa ìdáná ti gbé kalẹ̀ nílànà àjẹbí ká máa tẹ̀lé ìdílé àjẹbí èyí ti ká tó mú nǹkan ní ìdí ó máa tó máa pé bíbà tí kò gba ká ní ewu agbọ́ bíbà tí kò fẹ́ kí àdáyé kò wá owó àlẹ́ ìlú ọ̀gbọ̀nà abẹ́ ọ̀gbọ̀n sọ̀rọ̀ àti ọ̀gbọ̀n àlẹ́ kó wọ́n sàfi olódò àwọn olódò kó ní ká kó fi ìbàjẹ́ kó fi àwọn àdìbàjẹ́ kó fún alágbára láti